أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنفه ونفخ ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run àti ọpẹ́ fún ọlọ́run ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run àtọ̀rọ̀ ìṣàkìjẹ̀ fún àwọn ìwà Muhammad ọlọ́run alẹ́ ọ̀sánwà ìṣàkìjẹ̀ ọlọ́run tó máa bá àwọn bí àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbọ́ǹgbọ́ ìgbìyà náà tó máa ń di kọ́kọ́ tó ní ìṣòkan tó ṣe. Náà, àbẹ̀rọ̀ ìgbà sọ ń gbìyànjú olùsọ̀kú lẹ̀kẹ́lí mọ́tò lọ́yìn ìyàlẹ̀ oníyá kó ló bá sípò tán náà èyí ni ó máa lékè wọn tiẹ̀ náà lè jọ máa lékè wàkẹ́lí mọ́tò ṣẹ̀ńtọ́ bí àṣùpà kọjá pé orin èsì àtàwọn ẹni èsì orin wọn mọ lọlẹ tí wọn yẹ pẹrẹ ọlọsílẹ lọ́dọ̀ owó èsì lọ́dọ̀ ọmọ ẹni òkè náà fámìlì wa àdúgbò wa alápẹ̀rẹ̀ central mosque òun la wà yìí orin èsì lọ́dọ̀ orin ládùúgbò ìlú Ìbàdàn la wà orin èsì àtàwọn ẹni ọlọ́run náà di olóòtú náà ló wà. ọ̀yọ́ tèèdì láwa ìgbóhùn èso àtàwọn ẹni èso ọlọ́run jẹ́ ọjà tẹ̀lé nínú ọ̀yọ́ tèèdì. orílẹ̀-èdè nàìjíríà la ti ń sọ̀rọ̀ yìí lórílẹ̀-èdè nàìjíríà àwọn ẹni èso wọ́n fẹ́ máa gbé mú àpòṣù àtàwọn ẹni ẹ̀kẹ́ nínú àwọn ọlọ́run yọ̀jẹ̀ àyà àṣùfùlà ọlọ́run jẹ́ ọmọ ẹlọ́rẹ̀ ìlú áfíríkà wà láfíríkà ìlú ẹ̀mọ́gbọ̀n ó ṣòwò inú ayé tọ́lọ̀ wọn adára wà wọn oṣù lọ́jọ́ wọn láyé ara tí ò ní gbé gbérí òun ni tí àwọn wa ní mọ́sálásí alápẹ̀lẹ̀ pàápàá àwọn ọ̀dọ́ bá wà mọ́sálásí pẹ̀lú àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà sí mọ́sálásí ṣé so àwọn mọ́sálásí lè àwọn èrò ọkà organize wáàsì so àdúrà january one thirty one december thirty one january one ó máa ń já credit àwọn àfáà káwà náà ṣe lọ ilé tó àwọn àfáà náà kó wá lọ december thirty one mọ́ january one wà láàyè ọmọ nípa gbogbo tó fọwọ́ múra lé lórí ọmọ ń já credit ìṣe tí mo fún òní ọmọ ń já kí o kọjá dẹ́bìtì láyé kírẹ́dìtì gidi ni tó ẹ bá jẹ́ pé ayé nìkan ló tóbi lẹ́nu ẹ̀ ẹ wò wá àti la ọ̀gánáìsì ẹ wò lè fẹ́ẹ̀sì sọ́gbà wọ́n gba àga ìlàkó lọ gba ẹ́ńjìnì ní ìfẹ́ fẹ́ẹ̀sì kan lọ́wọ́ àwọn bíi tó lè jókòó sáà bàbá àgbà tí wọ́n lè fi ọlọ́run tán jókòó ìtúrẹ̀ ní báwọn ọmọ tó lẹ́wọ́ ni ìmọ̀ọ́nù wọn nàwó àwọn bàbá àbáláńdà níkà ìwọ̀n nàwó àwọn ẹ̀yà wa tẹ́wọ̀n wájú ìwọ̀n nàwó ẹ̀yin ọ̀dọ́ tẹ sábàtẹ̀wẹ̀ ẹ̀ lẹ̀wọ́ kámi ọ̀wá máa ká fi búrẹ́dì ẹ̀ lọ káwá sí ṣùgbọ́n ẹ̀yin rò pé oṣooṣù ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀ sì wà ọ̀tọ̀ ní sínú rọ̀mọ́dán ọ̀tọ̀ ní táwọn bàbá wọn máa ń ṣe fún wa lẹ́yìn ìrọ̀ tí wọ́n tún sàlàyé ẹ̀sìn tó o kìí tẹ́tẹ́ báyá nítawọn wà fàmí pé tó ọyẹ ti rí two thousand lónìí ní tó kó ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí ọ̀jẹ̀ káwọn ìyàwó ìyẹn tún alimusulimu yìí sọ lónìí wọ́n àmọ́ yẹ fàámù bí ìyàwó akọlù fàá àwọn mùsùlùmí tí mùsùlùmí wọ̀ bẹ̀ sí yìí àwọn tí kírun yìí náà lọ́kùn bàbá ní ìjọba àwọn tí wọ́n kírun yìí àwọn ní ìdarí lẹ́yìn ọdún àwọn tí kírun yìí náà lọ́kùn sọ̀rọ̀ ọdún yìí àwọn tí kírun yìí náà yọ wọ sọ́ọ̀tì tí wọ́n tó pàṣẹ wọ́ àwọn tí kírun yìí náà lọ́ àwọn ilé bọ́ǹkì tó wá ìsílẹ̀ kan èyí kọ́lẹ́rà kọ́lẹ́rà kọ̀lẹ́ndà tó wá ń àwọn àròlé bọ́ǹkì bọ́ǹkì ti kú so àròlé rẹ̀ wọ́n náà lọ́wọ́ lórí bọ́ǹkì bọ́ǹkì kò bá aláwọn mùsùlùmí kan náà tí wọ́n ń kí wọn tí nǹkan ṣe òní wọn tí wọ́n tẹ̀lé bí àkọsẹ́ lọ gbàdúrà so kí ló fà á bẹ́ẹ̀ tó ta ti ṣubú ìtàn kì fẹ́ wọlé ká ṣàdúrà ṣùgbọ́n tó kan ìmọ̀ òun ni pé àwọn bàbá wa lábẹ́ tẹ́ǹsì ọlọ́jọ́ ni wọ́n gùn àwọn ẹ̀yà wa lórí tébù wọ́tà ọlọ́jọ́ dáa fún wa àwọn bọ́dà wa lórí lókíà nípa kan máa ń ní pé ọgbọ́n náà gbà wọ́n jù. odidi monday to sunday kọ̀ wá ní ìsìnkú ọ̀kan tó àjọ náà àfàdúrà ní ojúmọ́ àwọn ìyá wa àdílé wọ́n mú five naira wa àwọn bàbá wa jàǹdùkú àdílé one hundred naira wa aláàbí pé ń tọ́ kọ́nà reality ilẹ̀ yorùbá ọmọ yorùbá lè nínú ọmọ ìbàdàn nílé òrùkún ọmọ ìbàdàn sóyè kèrè sọ pé ọmọ yorùbá sì ní ní mùsùlùmí sì ní ní kí n tó dé yorùbá mùsùlùmí ní ní ní sí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ yorùbá òun là ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tó pàtàkì ní àdúrà kákàwọ̀ ìyájọ́ kásàtàlá àtúbọ̀ kágbóró kásì àdúrà yàtí kágbóró kẹ́yìn kan bẹ́ẹ̀ tó fún ọmọ kágbowó kẹ́yìn tó kú kágbowó kóbi ní káyì kágbowó ìrìnlá mọ́tò agbowó apàdé ẹ̀lòdú ọ̀nà agbowó ọwọ́ sí àtàlàyé ẹ̀sìn. ṣùgbọ́n mọ́tàlọ́sì ti wà yìí àwọn wá rò pé káwọn ya àtàlàyé ẹ̀sìn kánáwó fẹ́sìn àwọn wá náwó ra fẹ́sìn àgbà tẹ́ǹtì àgbàgbà àti lẹ́tọ́rà tó mọ̀tàlọ́sókó wájú ìrẹ́pẹ́tẹ́. ní ìgbà tẹ́lẹ̀ pé kò lè gbà tí ò lè gbà. sọ gbọ́bẹ náà mọ́sálásí aláàfin central mosque lè wó láíláí. lójú ayé bàbá wa nílẹ̀ ọ̀rọ̀ tó ti ń bẹ̀rẹ̀ súnlẹ̀ súnlẹ̀ tàbí àfàlà ní ọ̀mọ̀dé ayé mọ́sálásí. ìgbèrè mọ́sálásí ọ̀nà aláìlá ìlọ́mà. ẹni àgbọ̀ a fẹ́ ṣàlàyé nípa àtẹ̀kùnímù ìríjírí àti àtẹ̀kùnímù àìmìíràn àlìkìgóòlì a fẹ́ jẹ́ ká gbèyẹ̀wò ìlànà kíka ọjọ́ kíka òru kíka oṣù kíka ọdún ní ìlànà kàlẹ́ndà ìjírà ìsìláàmù àti ìlànà kíka ọjọ́ kíka òru kíka oṣù kíka ọdún nílànà kàlẹ́ndà àwọn òyìnbó afẹ́ ìyẹ̀wò ìṣura wọn àwọn abọ́nà ti pàdé ìbọ́nà ti takora wọn kí ló yẹ kó jẹ́ àgbọ́yé wa nípa kíka ọjọ́ kíka oṣù ìfọwọ́ yẹ káwọn mùsùlùmí ò dúró sí lórí àwọn ìtàwọn èèyàn ti àpáàṣì mọ́ àwọn kàlẹ́ndà déètì yìí kí ni sọ́wọ́ àtàlẹ́bí rẹ̀ fẹ́ fáwà ẹjọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìpàtàkì ẹjẹ́ káfàrà àbáyọ̀bọ̀ nínú gbogbo wa mẹ̀lú pé à ń lo ọ̀sán à ń lo òun bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ tá a bá ti lo ọ̀sán kan òru kan ọjọ́ dé àbí òdì ṣùgbọ́n nínú ìsìláàmù òru ló ṣáájú bí mo ṣe ń sọ̀rọ̀ ilé ìfẹ́ òní ní january thirty twenty twenty two ó ṣe déédéé jùmọ́dàlá áhírà twenty seven ẹ̀yìn àlàáfáàlì ni la bẹ̀rẹ̀ wá nígbà táàbà ẹ̀rí wákàtí díẹ̀ tó rùn bá ti lè wọ̀ báyìí ọjọ́ Sunday ti parí báyìí ẹni tó bá bímọ lẹ́yìn ìgbà tó rùn wọ̀ lórí ọjọ́ wo ló ti ọjọ́ náà ọjọ́ Sunday ọjọ́ fúlẹ̀ bímọ mo tó ṣe sọ̀rọ̀ gbogbo tó bá bímọ láti sẹ̀ tó rùn ó fi wọ̀ ọjọ́ Sunday ló bímọ sátidé tí ń bọ̀ ni ó ṣe súná ìrì tí ìwọ náà dájọ́ ìṣèlégé tí sáré rọ́ọ̀sì jù ẹ̀fà jẹ̀ ń jẹ́ nígbà bá débi bá a ṣe ń lo àwọn kàlẹ́ńdà yìí láti fi lọ rush adáwẹ̀ ni áṣẹ ni nǹkan kan súná ọmọ ni òun la fi ń ṣètò ọ̀sẹ̀ ẹ̀sàjẹ̀ ń sọ ẹgbẹ́ ilé bímọ láàrin ìgbà tí mò ń sọ ìsí kóòrùn tó ń wọ̀ ọjọ́ wo ló náà òní ló bímọ. tóòrùn làmọ́nà lápọ̀ tí ilé ìjẹba mi ṣe kọ́ ó ti ń bá báyìí ẹ̀jọ̀ kí ní ìlú ọmọ lọ bẹ́ẹ̀ kọ́kọ́ tí kọ́kọ́ tó máa wálé ọmọ lọ sí káwọn èèyàn lè gbọ́ wáyé ọlọ́run gbà lẹ́sẹ̀. tá a bá ti wá lè bọ́ sí mọ́ńdé pẹ̀lú wọ́ọ̀wọ́ kí wọ́n kọ́ ṣáájú ọjọ́ nínú Islam alẹ́ ìlú òun la kọ́ máa ń rí inú pàpà bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ṣé wọ́n rọ́ṣù tó bá ti rókù àti bọ́ sínú ọjọọ ọjọ́ tuntun a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ tuntun àwẹ̀ ọ bẹ̀rẹ̀ pẹ̀lú jíjẹ sàárù jẹ́lọ́ tó kíyà yóò tó kíyà báwọn wà lámẹ́rin ìsáájú kù náà ọlọ́run jẹ́ ojú yí wa pé òru òru ìlú sọ̀tà bá ti kọ́kọ́ ní òye nínú kàlẹ́ńdà tó ti yé pẹ̀lú kéde o pẹ̀lú kàlẹ́ńdà ti ìjírá òru òun lọ ṣáájú ọ̀sán ẹjẹ́ akọ́gbọ̀n ní olúpa kọ́lọ̀ fún wa ní àgbọ́lé ọ̀rọ̀ rẹ̀. ẹlẹ́kejì nígbà tá a bá wá rí òru kan ọ̀sán kan ó di ọjọ́ méje ó di kí ni ọ̀sẹ̀ kan. nínú Islam ìgbà táwọn bá lọ́wọ́ ní ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀n oṣù kan dé nínú Islam oṣù òkú jẹ́ twenty eight tó bẹ́ẹ̀ jẹ́ thirty one. ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbóná kàlẹ́ndà o. sàṣẹ gbígbóná kàlẹ́ndà lọ́dọ̀ ọ̀tún wọn aago méjìlá lọ́jọ́ bẹ̀rẹ̀ ilé ìtura aláwọ̀ àpá kan náà fẹ́ sí òye wọn àmú owó yẹ kó máa ṣe wá sí àwọn òbí àwọn àpá ìwọ́n owó wòlíì náà tó ná owó wòlíì náà sì wọ́n gbọ́n tó bá ti á dìsẹ́mbà tá a ti wáhùn àwọn náà ti kó àwọn jẹ̀mọ́ alásàlá sí wọn jọ tó bá ti wá ń di ìlẹ́wọ́ fifty nine lọ́dọ̀ àwọn àpá yẹn náà kí ló bẹ́ẹ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ bọ́ sí ọdún tuntun. yàrá yàrá yàrá yàrá yàrá àwọn hallelujah káwá di pàtàkì lúdúrà sàwà wọ́n wá jọ bí kéde òdẹ̀dẹ̀ wù rẹ̀ ó tó ń dàdá ní ní súnpọ̀ àrògbò mu. ẹ máa wọ kápọ̀ lọ́pọ̀ ọlọ́run ọjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o dìgbòrú bìṣà tóòrùn bá ti lè lọ báyìí ọjọ́ kan parí báyìí ọjọ́ mi ṣe kíni o àbọ̀ àkọwá ló di ilẹ̀ òsì sílẹ̀ ọgbẹ́ tó di twelve a.m. lóru. ìbáṣe láàrọ́là láàrọ́là wà máa kú wáta yìí lẹ́yìn láàrọ́là láàrínà àìlọ́là ya àìlọ́là kíkẹ́ tí wọ́n rẹ̀ àwọn wọ́n ti fi ní orí ya ìdá wọ́n ti yá àlà àlà àlà àlà àlà àlà àlà ya pẹ̀lú mọ́ yá wọ́n tó káwọ̀ bọ́ kíkẹ́ wà láì ọ̀sẹ̀ ìtọ́nà ń gbé sórí àgọ́lẹ̀ ọlọ́run gbé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wa sórí natural thing àwọn nǹkan tọ́lọ̀ ń da tá a lè fojú rí gbogbo à ń lo aago iná pàpà aago òṣè tẹ́bù ìlú túbú ilé ìsìn ìlú aago lè lórí kìí ṣe ìlú aago ìlú kí ni bọ̀ náà ìlú tí àlùfáàjà àlùfáà ti yọ kìí ṣe ìlú aago mẹ́fà kìí sí ìmọ̀ aago márùn-ún àbọ̀. àǹfà ẹlẹ́dẹ̀ lọ sí mẹ́ka bí ojú ní nàìjíríà ẹni tó bá gbé ẹ̀rọ màlúgùgù damaturu yóò bèrè ní ti nysc ọdún kan ní ogó damaturu àwọn ẹtú ṣubú ìlé damaturu ní five a.m. kí ló fẹ́ sọ́dọ̀ àgọ́ márùn-ún àgbàdo àti ọdún tó five ní damaturu. Torúkọ ń gbà ní ìtìmbá sí àwọn aláàbàbẹ̀. Àwọn ọmọ ìkílẹ̀ gírídì yìí sì ní Dàmásù. Àwọn ìkílẹ̀ gírídì yìí sì fẹ̀. Torúkọ láàrin Dàmásù wà ìdúgbò ní wọ́n àwọn àjọ ìlé. Dàmásù Nàìjíríà ló wà. Maiduguri Nàìjíríà ló wà. Maiduguri sí Bàdàn bì. Ìtàfà fọwọ́ àmọ́ ọ̀sán àtòwọ́ adúlọ́bí wọ́n náà wà. Ìgbà ní forty five minutes ìgbà mí òun ló súnmọ́ bẹ́ẹ̀. àwọn kọ́ọ̀tù kan bẹ láyé wọ́n máa ń tún ṣubú ìlú a.m. it's not about time ìgbà wo là ń fàájà àbí jẹ́ kí ni o ìrọ̀lọ́lọ́dọ̀ wọn jẹ́wọ́ sẹ̀ bá mi lọ mo fẹ́ káfọ́ lọ́balẹ̀ gbọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ yìí gbogbo àwọn oníṣù tọrọ mọ́ àkàm ìdájọ́ tá a bá gbọ́ ìpìlẹ̀ yìí èyí ò lè sọ́ọ́lẹ̀ oṣù nínú Islam ìmáàmù kùrùtùbì rọ̀ṣùmọ̀rọ̀mọ̀ lọ. wọ́n ní oṣù Ìsìláàmù àmọ́ ẹgbẹ́ tó sọ̀rọ̀ ìṣòro mẹ́yẹ ọmọ àwọn sàlàtú mẹ́yẹ ọmọ yóò jẹ́ twenty nine or thirty. bàbá kùrùtùbì ní kéwòtẹ́ twenty eight àti thirty one bí oṣù àwọn gẹ̀ẹ́lì bí oṣù àwọn ní Gregorian yìí. ẹ kọ́ ní pé wàhálà kan náà sọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn bá lo thirty one thirty one táwa lo twenty nine or thirty ọjọ́ tí wọ́n máa pọ̀ ọjọ́ tó máa méjì èyí à lọ́dọ̀ tí wọ́n yóò pọ̀ sí mi lọ́rùn gbogbo wa lọ. ilé iṣẹ́ tí wọ́n oṣù Gregorian three sixty five or three sixty six days ó dìbẹ́ lórí February tó twenty eight lọ́jẹ́ àti twenty nine ní níbi à lọ́sẹ̀ máa ń kà á ṣùgbọ́n oṣù ti gbéra àbá kèé wọ 360 days táà bá sọ wípé ẹjá ní gbogbo oṣù ọjọ́ táàkì ẹ̀yí tọ́lọ́ máa fi táàkì táàkì ẹ̀ tí ló jẹ́ 360 tí mo máa wèé ẹ̀ báwọn. ìtọ́sí máa ń kọ́mọ̀ ní pé nínú oṣù méjìlá àárí tó mẹ́fà tí lè wọ táàkì ó túmọ̀ sí pé gbogbo tí ó mọ̀ jẹ́ days nínú oṣù ìjìra three fifty four three fifty five jẹ́mọ́ ìmọ̀ bọ́yẹ̀ gbọ́ ní ilé o. sọ inú ìṣàkóso fúru pé ẹni tí ò bá gbọ́ ìpìlẹ̀ yìí nígbà bá débi àwọn ẹ̀jọ́ kẹ̀kẹ́ ìjọ mọ́kànlá sí mẹ́wàá ọmọ ń bẹ láàrin ọdún ìjìra àtọ́dún ti olóòrùn ilé ìfòríkè tá a bá bẹ̀rẹ̀ ọ̀mọ́dún lábẹ̀rẹ̀ ní around eighty twelve lọ́dún lọ́dún tó bá tẹ̀lé around eighty one two lábẹ́rẹ̀ ìyàtọ̀ ọjọ́mọ́ kan lọ wà torí pé oṣù táwa ń kà oṣù oṣù pani oṣù ti Gregorian oṣù kiri oòrùn ni ìjọ oṣù paláwa ìjọ oòrùn làwọn láti lóòrùn lọ́mọ ń ṣáájú kiri ọ̀sán. kìí sáàgó méjìlá lọ́jọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ọjọ́ bẹ̀rẹ̀ tó rẹ̀ wá ṣe kí ni o gbogbo ọjọ́ àìsẹ́nu ìsìlámù kò ní ìsìnkú láàgó òòrùn amọ̀rọ̀wọ̀ lásìkò tá a wà òòrùn tí wọ́n tó sẹ́nu àwọn àsìkò kan bẹ áfà sẹ́nu lòòrùn máa ń wọ̀ àwọn àsìkò wà áfà sí nígbàdàn wà òòrùn nígbà táwọn bá ti rí ọjọ́ tẹ̀wọ́n bá ti sọ bẹ́ẹ̀ lọ́jọ́ báyìí àwọn ọjọ́ méje lórí jẹ́ pé ẹrù làjà ọjọ́ tó lóore jù lọ́sẹ̀ ẹ̀yọ́ ọmọlùjúmọ́ ọjọ́ kíni ọjọ́ jímọ̀. Àlẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀la àyọ̀sára ó lọ́jọ́ ìlàdámẹ̀ bíi àádámẹ̀. Wà láti kú wẹ̀ sáà ìlà àti ìyọ́mọlùjúmọ́ táyé ọ̀bà parí wà lẹ́ ọjọ́ jímọ̀ kò ní dọ́jọ́

ẹgbẹ́ ọgbẹ́ fún ẹni fẹ́rẹ̀ pẹ̀lú primary to every day òun fẹ́rẹ̀ pẹ̀lú ẹ̀mí ayé òun yóò ní problem àwọn abẹ́rẹ́ pé àáfà ọjọ́ olólùlù jùlọ fẹ́ ọlọ́jọ́ jímọ̀ ẹ̀fẹ́ yìí mú problem wa jímọ̀ náà ní jímọ̀ mẹ́ta Gregorian calendar ọ̀yíjà èmi ò pé kí ni o kò fún wa ń sòrò. nípa jímọ̀ yìí nínú àdéhùn ọ̀la láàfíà àmẹ́bí sọ̀rọ̀ náà lọ sọ́la ó ní wákàtí kan bẹ́ẹ̀ àsìkò tó ń bẹ lọ́jọ́ yìí tọ́jọ́ pé bí èèyàn bá bẹ náà ọlọ́run ẹ̀ gbàdúrà àwọn àfáà mi wọ́n lẹ́yìn àlàáfáà yìí ibẹ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ àfáà bẹ́ẹ̀ lọ pé àsìkò gbígbàjọ àbẹ̀rẹ̀ tó ní ọmọ bọ́ọ̀lù sọ̀rọ̀ ní ìjọ àgbókò mọ́tàlájú olè tí ọkọ̀ lórí rẹ̀ tó sábà sí àdá tó ọ̀tọ̀rọ̀ tó ọ̀fẹ́ lọ́dọ̀ ọ̀lọ́. sáàgbé kò ní sí pọ́blẹ́mù náà ara ọjọ́ Jímọ̀ ìṣura ọjọ́ Jímọ̀ Gregorian calendar. ọjọ́ tó ní òru tó ní orí jùlọ dún orí wọn ní bẹ̀rẹ̀ láìláwọ̀ àwọn àfà mọ́ǹtì tó o bá ní february olóòdó tó o bá ní máàkì ọ̀jẹ̀dì tó o bá ní april ojú ẹ̀jà kóró ó ò lè sọ kankan nínú january february march april may july august september october november december oṣù wo ló pè é rọmọdán rọmọdán náà wà sẹ́kù rọmọdán náà ní last three four years inú méjì ló lọ gbọ́ sí sẹ́nu ọparọ́ lẹ́nu last two years almost every day yes or no sure by the next year march april ni rọ̀mọ̀dán náà bọ̀ sí. tọ́ba afẹ́fẹ́ ọjọ́ tó lóore jù lọ́jọ́ ọlọ́ òru tó lóore jù kò ṣe rọ̀mọ̀dán náà á sọ fún ọ pé à ń tà jáàrí lónìí. dáálù mọ̀lá kábò aláìmọ̀kan mọ̀ ní ọ̀rọ̀ àìmọ̀kan rẹ ó tún bá ṣẹ́ dà aláìmọ̀kan àìmọ̀kan rẹ gbọ́n mọ̀kan ó tún fa báàgì dání ó tún lóyún síkùn ó tún wá rẹ rù sórí pé ah, wàhálà náà bẹ fún ọ kò sáàfà àkàtúndínlá ìlàkùn ìkọjú ìkọ̀ ló nínú òní torí pọ́lọ̀ ọba jẹ́ orí wa pé láyé látùlẹ̀ kọ́dírì ṣe ìrọ́nù ní alùpùpù ṣáà ànágbà lórí màláàrí pàtó wà rọ́ọ̀fù sí ya bí ìgbé rọ́ọ̀bì yìí ní kúlẹ̀ amórí sàlámù ní ìyá àpá jábá ìlú òṣù ọlọ́wà bẹ́ẹ̀ bí sẹ̀mbà àjì sẹ̀tẹ̀mbà rọ̀mọ́dọ̀ inú òṣìlá tí wọ́n rọ̀mọ́dọ̀ bí bóyá kàlẹ́ndà ìgbéra ti ní o jábá sẹ̀ bọ̀ ẹ̀ńtọ́ mẹ́yẹ bá wọn. ọjọ́ tó lóore jùlọ lọ I'm not talking about night I'm talking about Today, day ọjọ́ fẹ́ràn yọ̀ ń bẹ̀. yawmu arafa yawmu mọ́gá yawmu mọ́gá yawmu arafa ọjọ́ àràfà ni jẹ́mọ́ ọjọ́ kíra pé ọjọ́ àràfà ìjẹ́kùsẹ̀ ń bá kọ̀ọ̀lọ́pọ̀ ọ̀rùn jùlọ yìí ó tún wá kọjá february bọ́lá april àbí august jẹ́mọ́ ìlú tó o bá lọ́jọ́ àràfà kọ́ lólórí àwà láì màkà tó ní ọ. jẹ́mọ́ ọjọ́ tó lóore jù ní ìpè àlẹ́tẹ̀ sí january february march torí pé ọlọ́run ti january february march mọ́ ọlọ́run bá fi muharram sọ́fà rọ̀bì àwọn àlùmọ́ jẹ́mọ́ tó kílà oṣù kejìlá ìjírá òun la máa ń lọ ṣe ájì tọ́ba kú tọ́kàn tá a ṣe ìlú ya àlọ́sùn ṣáájú wọ́n wà dúró sí àràfà ọlọ́ọ̀kọ́bá ni ká kó sí ìdìbò kọ́bá ni ká kó lẹ̀ kọ́mẹ́jà rí ìdìbò ọdún gbogbo ayé òkè ájì lẹ́yìn nìkan ló ṣe ájì tó kúrò lọ ṣe ájì lọ́dún yìí ó. ọjọ́ àwọn bá àti wa alọ́lá àṣùkò fìdáàrí àbá wà láyọ̀dọ́ tó lóore jù ní ọlọ́ọ̀dọ̀ ẹ̀jẹ̀ bí wàá di lọ àwọn bá àti lọ́nà ọkà wa tó ń fa kàábà ọlọ́ọ̀dà tó lè tó lóore tó jẹ́ ah! kò ní ló fún yẹ orí lọ òjò tó lọ náà àti ẹ̀sìn ní kóńtò ìtumọ̀ tó láàrọ̀dún ti lé ọlé ọkọ̀ bá ìgbésẹ̀ tó bá di láràbà ọkọ̀ ẹ̀rọ sàdá àti ọlọ́run tó ọlọ́fẹ́ mi nílé ọkọ̀ lé fún mi ó jẹ́ kí bàbá mi kó ní fòrò áá ah, ah, àwọn mùsùlùmí wọ́n fún àwọn mùsùlùmí náà ṣe lọ wọ́n rí àwọn èèyàn. ọjọ́ tí kálukú tí ọ̀sẹ̀ fa ọjọ́ èèyàn òde rántí pé àpàyẹ ti ń ṣe fídíò kọ̀ọ̀lù pẹ̀lú gẹ́fẹ̀ẹ́dì ní báyìí káṣí ẹ̀tọ́ wa máa sí ìkara wa lórí fóònù òde rántí ẹ̀. ọjọ́ kan tí ẹ̀ ní rántí pé àyẹ̀ tí wọ́n máa ṣáàtì ìbòjìrẹ̀ kan báyìí o. àbá ọjọ́ kan ò ní rántí pé ọyẹ kí n ṣe lọ́wọ́ ọwọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀ ní báyìí torí kí ni o kí èèbá ṣe tó lásìkò tí ogun mùsùlùmí táwọn èèyàn sọ fún táwọn èèyàn sọ àforíkè táwọn èèyàn ti láìláì láta ṣùgbọ́n mẹ́ta ìlú gbọ́dọ̀ láìláì lọ́wọ́ àdáwó náà ṣe rí kálà làwọn olùgbọ́dọ̀ fún tòwàlà ọkùnrin ṣe ìkọ́tò táwọn èèyàn sọ lójú ìjàdá ọgbà náà ti nà sí sínú àáfà náà. ọgbẹ́ni olóòrò rẹ̀ jù nínú ìfowópamọ́ ìgbúrú rẹ̀ ìjà kìí ṣe jẹ́mẹ́rin fẹ́wárì máa kì náà ó jẹ́mọ́bọ̀ sí ẹ̀rọ tó kíá tọ́bọ̀ wá sọ pé òun mẹ́wàá lọ lólóore jù òru mẹ́wàá tó parí ní ọ̀rọ̀mọ̀dọ́ mi ọlọ́run tó fi dáná ìjẹ́ lórí máa kì. ọjọ́ mẹ́wàá wo ló ọrụ ná oore jù òun náà lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù gbòlẹ̀ ìjà jẹ́wọ́ ìjọba wo àwọn analysis yìí kí gbogbo àwọn tó ń lóore tó ń lóore kí ọlọ́run bá fi wọ́n oṣù ìjìlá yìí ṣe oṣù January February March ẹja lọ wo kùránì mọ́kọ́ mánálísìsì wa tí n bá sáré lọ lọ kùránì náà dà ah, kí náà fà yìí sọ yìí nínú súrẹ́tù tàwùdà fúrẹ́tù àtàlẹ́ ìdẹ́sẹ̀ sí ọlọ́run ìnà ìdáta ìṣúrí ẹ̀ńdà lọ́ọ̀yì ìsìnà aṣáàrọ̀ ṣáárá sí kìtàbí láàyè sí kìtàbí náà kìtàbí láà yawma khalaqa as-samawati wal-ard nínú àrùn bá pọ̀lẹ̀ ọ̀rọ̀ láàrin káàdì lórí kọ́jú ọ̀rọ̀ oṣù tá ń sọ yìí ọlọ́run pè lẹ́sìn láàrínkà àdínú àlùkọ́jú ẹja tù ọlọ́run ẹ̀yìn mùsùlùmí etí nílé lò ilẹ̀ ọlọ́run ló tàwọ̀ kíìtì nípa àfihàn kápámọ̀ nǹkan dájúdájú iye òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá rẹ̀ mo ń bọ̀ wá síbi Gregorian calendar Gregorian calendar kìí ṣe méjìlá tẹ́lẹ̀ o wọ́n dọ́gbọ́n fẹ́ kọfí wa ni o wọ́n já wa méjìlá ni o ìtí wọ́n sọ ẹ bá mi lo íńtánẹ́ẹ̀tì lọ́gọ́gùn fún kìí ṣe méjìlá tẹ́lẹ̀ wọ́n ṣe pàdí láàbù iye ìgbà tí wọ́n ṣe dùdéètì yẹn ó nílẹ̀ méjìlá gbogbo ẹ̀dẹ́nu àkọọ́rẹ̀ ṣùgbọ́n tó lọ́wọ́ tó wà fẹ́ iye òǹkà lọ́dẹ̀ èmi ọlọ́run tálọ́ wá dáwà jẹ̀mọ́ tálọ́ ní sọ́nà tálọ́ nílẹ̀ tálọ́ ní kòdódó ọlọ́run ní òun ká oṣù iye mẹ́rin lọ́dẹ̀ èmi ọlọ́run méjìlá ni ẹlọ́run àṣeyẹsẹ kèé ṣe pé ń bà pálẹ̀ bí wa Muhammad sọlọ́lá àlọ́sálà tó dé lójó dé méjìlá o kèé ṣe bàtà bùbá kiri àbúrú mọ́rù jẹ Khalifa ìlógó jẹ́ méjìlá ẹmọ́ ṣe ní fẹ́ẹ̀kì ó ti jẹ́ méjìlá tí kìtà bí láàyè nínú tíra ti ń bẹ lọ́dọ̀ ọlọ méjìlá la kọ síbẹ̀ tí oṣù tí wọ́n máa lò láyé méjìlá ni ọmọ ẹ̀jẹ̀ yàwó mẹ́kànlá kan sámẹ́ ẹ̀rọ àti ìwà làwọn láti jọ́pẹ́ ni ọlọ́run ti dá sámà àti ni mo ti oṣù méjìlá láwọn ẹ̀rú ṣèlú ọmọ mi jẹ́ lọ́dọ̀ ọlọ́run wà pẹ̀lú níbo ni wọ́n kọ́ sí inú kíra sílẹ̀ lọ́dọ̀ ọ̀tá ni nígbà tí wọ́n bí ànàbí àtàlà ìjọba ànàbí ṣe ìjira ìjọba fẹ́ pa ànàbí ìjọ wo ni níjọ tọ́lọ̀ ti da sánmà àti kíni o àti fàájú kànàbí adámù tó wálé ayé torí wọ́n ti ká fẹ́ wà àti ẹ̀dájú ànàbí adámù káàkiri ẹ̀gbọ́n káàkiri ní afọ́rọ̀ oṣù èsè tó fún wa ní pọ́blẹ̀m méjìlá ni ọwọ́ àkùkù láti wá ọmọ méjì abẹ́tọ́lọ́ ní méjìlá lóṣù lọ́dọ̀ wọn lọ nínú tíra tí ń jẹ lọ́dọ̀ òun níjọ́ tó wọ́n ti dá sọ́mà àtìlẹ̀ ẹlọ́dẹ̀ tí kàdúwájú ọyá ti gígùn òsì gígùn báyìí màá kàdúwájú ọyẹ ẹja wa bẹ̀rẹ̀ náírà màá nígbà má kàdúwájú nìyí yóò lè lè wà kí n bá sálà ìfọ̀rẹ́ṣẹ̀ olùfẹ́lòmí confusion ọlọ́run ti wá ní méjìlá lóṣù báyìí àtẹ̀lé pé ibi kórìí àkàrẹ̀ ìlànà nílò lóṣù tiwọn náà méjìlá ọwọ́ nìyí ká ṣàlàyé fún òun lóṣù ni wọ́n ti wá sí méjìlá ìtí wọ́n ń sọ ìsọ̀rọ̀ agbárí ìtí wọ́n kọ́lẹ̀ àwọn ìtòríà tí wọ́n á ta àwọn tí èsì mùsùlùmí wọ́n kọ́lẹ̀ sọ́ọ́rí Gregorian èèyàn kan ní jẹ́ Gregorian kèé fọ́ọ̀kan làwọn ní ṣe máa ń pè ní àtàríkù ìmìláàdí western calendar ìtọ́jọ́pá àwọn òyìnbó ìtọ́pọ̀ ìwádìí mi ń bí ìjẹ̀mọ́ òyìnbó lábẹ́ kà bẹ̀gẹ́ gbogbo ẹ̀ làwọn àbá àkọ sí ló kí àwọn bàbá ti jẹ wájú mi. sẹ́ẹ̀rí gregorian gẹ́gẹ́ èèyàn kan ní jẹ́jẹ́ òun ló padà sí sẹ́kọ̀ọ́ fi di méjì làwọn ń bọ̀ sẹ́ẹ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ ṣáájú àdàbí ìṣòro náà nínú bí wọ́n ṣe kàkàlẹ̀ ńlá. ilé ẹ̀sìn máa ń gbé ń sọ tàwọn àmọ́bí ọlọ́run wọ́n bá nàbí ìṣòro àìsàn wọ́n bá nàbí ìṣòro nìkan èyí tá máa sábà tó ní fèsì díẹ̀ làmẹ́bí wà áyífa àlẹ́ ìsàlá wọ́n ti nígbà báyìí síwájú wọ́n ní lọ́sẹ̀ ká tiwọn àwọn ará fẹ́ẹ̀sì wọ́n ní lọ́sẹ̀ ká tiwọn àwọn germany wọ́n ní lọ́sẹ̀ ká tiwọn àwọn róòmù àwọn ṣáàmù kálukú ní wọ́n ti máa ń fi àwọn nǹkan yẹn ọ̀bẹ nínú wọn tí wọ́n ń lo oṣù forty eight jọlọ ìtútù mo pè forty eight months oní thirty six months ó wà nù wọn oní thirty oní twenty eight oní twenty four oní twenty oní eighteen oríṣiríṣi oṣù ni wọ́n ń lò àwọn ní oṣù lọ́dọ̀ wọn kìí pé páàtì bíi twenty fifty days twenty days kálukú wọn sáàmù different days wọ́n máa kọ six months kí ló wá sọ di méjìlá nígbà tó ti pé àtipadà nínú òkúra ní ìtura méjìlá ni àwọn ọmọ ìwà ń ṣèjìyàn jù.

ó ti wáyé ṣáájú wa Muhammad ọ̀sálà ẹ̀rọ tó máa di tó gbọ́dọ̀ wà nílùú èkó pẹ̀lú báwọn àwọn west wọ́n máa ń lo ọ̀rọ̀ àdìsọ́tù gan philosopher wọ́n jù ló ta philosophy philosopher ní àdìsọ́tù àwọn philosophers sì wa Muhammad ọ̀sálà pé ti máa ń dájú ọgbàgbọ́ ṣùgbọ́n tẹ̀mọ̀ pé from young sense only. there is always sense. kí wọ́n èrè gan bá tọ̀ sórí ẹ̀sìn dàrú èèyàn máa lọ́mọ dì mọ́ mi. ọmọ mi dáàbò tó kẹsẹ̀ lọ́wọ́ kan wọ́n bẹ̀rẹ̀ wà ní kọ́tọ́ dáàbò tó lóòótọ́ wèrè gan lè sọ̀rọ̀ sọ̀mọ́ fẹ́ dání. àdìsóòtù kìí tẹ̀yìn ọlọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ philosopher ìgbà mi ìṣẹ̀dá wọ̀rọ̀ ẹ̀yìn rọ́mọdì mi ṣùgbọ́n torí pé wọ́n rẹ̀ nípa àgbọ̀ náà kan ṣoṣo ọlọ́run ilé ìṣèlú pé kábà sọ̀rọ̀ nígbà tí ìṣèlú ilé ìwé náà kẹ́ torí pé ọpọlọ tó ti ń sọ̀rọ̀ ọpọlọ tó dùdú kò sí ìmọ̀lẹ̀ ìsìlámù bẹ̀ irú àmì tó fi lè sè ó ti wáyé sáájú sáájú o sáájú àmẹ́lùwà Muhammad sọ̀tàn sọ kí ìjọba àwọn ọ̀dọ́ wáyé ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀dọ́dọ̀ wà lónìí ẹ̀yìn àmẹ́bí nìkan lọ́sẹ̀lẹ̀ ó ti wáyé sáájú kátó bá mẹ́tì wọ́n wá àjọ́sì àjọ́sì táwọn náà orí ẹni tí wọ́n ti wá rí àti ìbùkán òun ni Gírígórì òun ní kíláàsì bẹ́ẹ̀ náà Gírígórì ètò ìlú òun náà iná tí wọ́n sọ di adjective Gregorian calendar Gregorian calendar man Gregorian yẹn onígbìyànjú tó ṣe lórí ìṣèlú méjìlá tí wọ́n ti ń tàbọ̀ ṣe ń kalẹ̀ iná tí wọ́n á sàfihàn rẹ̀ ní spa ìlà àrọ́jù ní Gregorian ọkùnrin yẹn ló wá fọ́jú pé ẹja mọ̀ pé ní Gregorian kàlẹ́ndà kàlẹ́ndà tá a rí gọ́gọ́ sí gọ́gọ́ tó padà sí méjìlá nípa àti kàlátìgbà náà dìde látòrí ta ni o Gregorian ìjọba sọ ti kílẹ̀ àbáwọn ní ìfọ̀ kọ́lá mi kàlọ́ àti ẹni tó lọ́wọ́ ọ̀gá yóò ẹsẹ̀ rẹ̀ wọlé rẹ̀ àgbà àgbà jẹ́bẹ̀ kí la fẹ́ lò di ìtàtà ìsọ̀ yìí ẹ̀ẹ́kọ̀ ni wípé àwọn ẹ̀mí fún wa lẹ́yìn

tọ́lọ̀ ti ọ̀sẹ̀ méjìlá lóṣù tó ó mọ̀ sí káta bá nígbà wọn ní ilé lóṣù méjìlá ìjọba ìṣúná ṣe wọ́n dọ́gbọ́n ti gbé bẹ̀ méjìlá kan lóṣù tí wọ́n ń lò àwa lá ní oṣù méjìlá tó o tọ́lá sọ pé òkè àwọn lóṣù méjìlá àwọn náà lóṣù méjìlá kí la tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àjọjọ gba ìgbà wọn kọ́ pìtì wa ni àwọn ọ̀kọ́ pìtì ṣé ìyẹn clear bí ò clear wọ́n lo ọjọ́ méje àwa náà ṣe kí ni o àwọn ọjọ́ méje

àwọn ìlú bí Saudi Arabia àwọn ìlú bí ibrahim wéèsì nǹkan kẹkọtọ yìí àwọn ọ̀nà ọ̀bì iṣẹ́ ń tọ́ Sunday Thursday Friday làwọn èèlò ọ̀bì iṣẹ́ ìlà fẹ́ ń sọ fún ìjọba Nàìjíríà pé ẹ bẹ̀rù Ọlọ́run lórí àwọn mùsùlùmí nígbà ń faláàdà ti pọ̀ jù àwọn là ń sọ́fà tó ti bẹ́ àwọn tí inú wọn ẹ̀bẹ̀rù Ọlọ́run tọ́gbà àwọn tábàdùn wà ní ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ wá náà fẹ́ islamic nàìjíríà nàìjíríà yàtọ̀ rẹ bí kìtẹ́náì ṣèlú lórí lórí nàìjíríà sátidé pẹ́ńtẹ̀ láì fi lọ bí iṣẹ́ báwo jẹ́ friday lọ́rọ̀ kásìmọ́ ẹ nífẹ̀ẹ́ ẹ̀rù fàìwá ṣe kankan ní Kaduna ó ní jọ́mẹ́rin wọn ò sì máa ṣiṣẹ́ àwọn wọn lọ́kọ́ ń ṣokún àwọn tìrìyàn ní ó tóbi bẹ́ẹ̀ dìbò ẹ lọ́ọ́ tìmọ̀ transformer tí mo ní bá bàjẹ́ kí wàhálà yà yé mi. àwọn àgbà ti fẹ́ rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ gan lọ́dọ̀ ọlọ́kẹ́ ní àwọn ẹ̀sùn gbọ́lùdé àwọn arúgbó ń bọ̀ pẹ̀lú ní pé òun yẹn wọ́n rà láti kó àtàwọn òyòkó òun sọjọ́ days how days days àwọn kiri wọn àwọn kọ́lẹ́ẹ̀sì kan ọ̀la ìmọ̀ ilé tó ká ìjọ sunday èyàn ọ̀wẹ́ àwọn ọmọ ẹni ẹ̀rà lè lọ sọ́ọ̀sì ẹ̀rà lè tẹ́tọ́ wùlì káwọn ará lè tẹ́lẹ̀ jọ ọdún rẹ̀ torí pé tí wọ́n wọ́n ti máa kára jùkú ẹ̀rọ bá jẹ́ àwọn òbí wa tẹ́tẹ́ gbẹ́gbẹ́ wọ́kà mẹ́gbẹ́ wọ́kà wọ́n lọ fi fẹ́ àwọn ọmọ ti lọ́mọ wọn rẹ̀ tẹ́ ìjọba ẹgbẹ́ ti ní kọ́lẹ̀ sọ́ọ̀kì fún ẹ fún wọn ẹ̀yìn ọmọ mi lọ́kà lọ sọ́ọ̀kì àwọn ọmọ sáàtì agídí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ aṣọ ọ̀dọ̀ tí wọ́n fi tú túmọ̀ kí ẹ bá bàwọn sábà jẹ́ mọ́ bàbá fẹ́rẹ̀ ọdún tí àwọn ọmọdé tó gbò wá ní tí wọ́n sọ́lá tó lọ jímọ̀ sáàrin ṣe ni mélòó náà lórí gbogbo àwọn ẹ̀kọ́ jímọ̀ lò àgbọ̀lọpọ̀ rẹ̀ á sì lò ká tó kù lélẹ̀ kí ló dá tó kọjá pé tó kù bí wákàtí kan méjì kì jímọ̀ tó kọ́ ara rẹ̀ tó ti dèdè jímọ̀ tó ti ra wà kàkà sí sàfáàrù ta tó ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lẹ́nu tọ́lá wà wájọ jímọ̀ jímọ̀ you are bible religious bible nígbà tó yẹ fẹ́ mi níjọ sunday ẹwẹ ẹsẹ gbogbo ẹgbẹ́ ṣe ẹ pàtó pàtó ẹni káwọn ẹjọ́ kọjá tó lọ dá jùlọ bẹ́ẹ̀ ọjọ́ tó lọ ń yọrù ẹni káwọn ọmọ rẹ títù tẹ káwọn bàbá yẹ títù lọ tẹ wá léèyàn dúró àti bàbá ẹ kórìíra ìsìlámù tí mo sì bá wá sọ̀rọ̀ ẹ kọ̀ọ̀kan fẹ́ da nàìjíríà lọ́fẹ́ ìsìlámáìtì nàìjíríà nàìjíríà tẹ̀ ti tẹ̀ náà tọ́lẹ́ kọjọ́ tọ́lẹ́ ká lọ bí wọ̀nyí á lọ bí bẹ́ẹ̀ ọjọ́ tọ́lẹ́ tó àkọ́kọ́ tọ́lẹ́ ká wà bẹ́ẹ̀ torí kẹ́mi fẹ́ lọ ẹni ká ṣe kéde ẹni ká ká ti gbọ́dọ̀ dé ọjọ́ àkọ́kọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọjọ́ òní ìjàmẹ́rẹ̀ ọjọ́ sunday ọjọ́ kejì ni monday yóò mú ìsìnlẹ̀ ọjọ́ kẹta ni tuesday yóò mú sùlàfà ọjọ́ kẹrin ni wednesday yóò mú làwùjá ọjọ́ karùn-ún ni thursday yóò mú ìkàlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba ti ẹ bá wà wọn gbogbo àwọn nǹkan tá a kàkà lè ní ìsìn. Ẹ sì rí wípé ìsìláàmù ló jẹ́ àmọ̀ wípé gbogbo ń tó ní í ṣe pẹ̀lú déètì ọlọ́run ṣe kí ni o ó ní àkàkùn parí aláwọ̀sálá ọ̀sánàbọ̀bí. náà káwá tẹ̀síwájú nípa àlàyé tá à ń ṣe lọ. ìjọba bọ̀ bá ti ní bí wọ́n ṣe dá kàlẹ́ndà Gregorian wá sí mélòó báyìí. nípìnlẹ̀ kìí ṣe mélòó kìí ṣe méjìlá. nígbà tọ́lọ́ wá jẹ́ sọ́ọ̀tù táwọn bà yẹn ayé àbá àti sísè àti iye nǹkan oṣù lọ́dọ̀ ọlọ́run tó ti wà nínú tíra ti ibẹ̀ lọ́dọ̀ ọlọ́run yọ́wọ́ kọ́lọ́kọ̀ sàmọ̀wáàtì wọ̀n àrẹ̀ méjìlá ni fún ọkùnrin tá ló jẹ́ Gírígórì orí ẹ̀mẹ́ ti wá rí kínú yẹn sí torí pé òun àti wọ́n lò bọ́ tẹ̀lé ọ yàtọ̀ yàtọ̀ ilé ti padà sọ fún wọn náà di méjìlá ṣùgbọ́n àti wá rí pé nínú àwọn àdájọ́ àtàwọn ọjọ́ ìyàtọ̀ ti wà bẹ́ẹ̀ àwọn ń bẹ̀rẹ̀ ọjọ́ tí wọ́n láago méjìlá òru àwọn ń bẹ̀rẹ̀ tiwa tó òun bá ṣe kí ni òun kọ́ bá wọ̀ ìwájú àmọ̀ tẹ̀síwájú. ọlọ́run wa ní nínú oṣù méjìlá tí mo sọ yìí ní á arúgbà àtọ̀rẹ̀ fún mi oṣù mẹ́rin wa bẹ̀ ń bẹ̀ ìfọ́jọ́ oṣù àbí wọ ẹwà jáde oṣù ẹjẹ́ àbíra wa oṣù mẹ́rin tó January tó February la náà Buhari ti wá gbé wa àlẹ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ mẹ́ta mẹ́ta lẹ́sẹ̀ kí o wà rọ́jà nìkan. ó ní mẹ́ta kí ń bẹnu oṣù méjìlá ìtọ́tẹ̀lera wọn àwọn àfa àwọn abáwa ní ìsìn mẹ́ta wo bùnkáàdà mọ̀hábà ṣe kí ni o ó tẹ̀lera wọn. rọ́jà wa kẹ̀kẹ́ kún àwọn nínú tẹ̀lé nínú bàbá tó ní ìmọ̀ tó pọ̀ wọ́n ní pé wọ́n jáàbù yẹ òun ló fi táwọn ìran mọ̀bọ́n wọ́n máa ń kan lé pọ̀ ara oṣù ara aṣọ ìṣòro mi àwọn tó máa ń kọjá làwọn láwọn àfẹ́jẹ ẹ̀rọ tí wọ́n pa ń lẹ̀ ṣùgbọ́n èyí fẹ́ nílò àpẹẹrẹ rájà ṣẹ̀fẹ̀ nínú tí wọ́n sọ yìí ànábì ti dáàkọ ọ̀kan nínú oṣù méjìlá wà rọ́jà oṣù onírájà oṣù kejì nye tó tẹ̀léra wọn bùlẹ̀káádá bùlẹ̀híjá mọ̀hárà lájà òṣèkiri ọ̀dàgbò mẹ́rin gbọ́dọ̀ ń sọ January February March ọkọ̀ ń sọ ń bì kìí ṣe January to December bí kò ṣe mọ̀hárà dékìrí o ẹ wá fún tọ́lọ̀ sọ ká lè mọ ibi tí aṣúrù lè ọmọ ní fàlàfẹ́sì mọ́ fi ilẹ̀ àǹfọ́sàkùn àwọn oṣù yẹn ẹ má ṣàbòsí ara yín bẹ́ẹ̀ ẹ má ṣàbòsí ara yín bẹ̀rẹ̀ káàdì ìdùnnú wọn máa lákọ̀ọ́kọ́ pẹ̀lú kẹ́ẹ̀mọ́ ẹ̀fẹ́ náà wọ́n fẹ́ káàdì ìrẹsẹ̀ pẹ̀lú gbogbo ojoojúmọ́ ṣùgbọ́n àwọn oṣù àbẹ̀wò káàdì ìrẹsẹ̀ pọ̀ bákan náà fàlàfẹ́sì mọ́ fi ilẹ̀ àǹfọ́sàkùn ẹ má lọ bá ọkọ̀ gbọ́dára yín bẹ́ẹ̀ ló ń dájú pé àwọn oṣù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun pẹ̀lọ́ta ara kí ni kọ́ wá lọ máa sáré kógun oṣù yẹn kò sí bẹ́ẹ̀ tó bá wá táwọn ìjọ wọn o ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ni nínú àwọn oṣù yẹn ẹ wá wo tọ́lọ̀ ti ọlọ́run wa ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ oṣù bá ń sọ ìpòwò gan ni àbílò lọ́kọ́jú àbílò àlùkọ́jú òun lè fún kò dúró déédéé mo ti wá wọnú tọ́pìtì ní ìbáyìí. ọlọ́run ti pe àwọn oṣù fún wa ní kí ni ẹsẹ̀ bàbá fún wọn ọ̀pọ̀ ìsìláàmù tẹ̀lé mélòó ni márùn kí lọ́wọ́ kọ̀ọ̀kan bẹ̀ ìmọ̀ọ́nì sẹ́ẹ̀rí ìmọ̀ọ́nì ń tiẹ̀ kò ní í ṣe pẹ̀lú oṣù sẹ́ńtà láti wá yọ ímẹ́ẹ̀lì kù òkú ìsìláàmù mẹ́rin tó kù ó ní í ṣe pẹ̀lú bá ń sọ yìí <laughs> dẹ́gbà sẹ́ bá mi ẹ̀dá mi lọ ẹ wá jẹ́ ká mọ̀ kọ̀ àfọ̀lá. àdúrú pé ọjọ́ ń bẹ̀rẹ̀ tóòrò bá ti wọ̀ ọjọ́ kan parí ọjọ́ mi ṣe kiri o ẹ jọ wíwọ̀ tóòrò wọ̀ yẹn burúkú ṣàfihàn olóko yẹn mọ́gírídì sẹ́ẹ̀ bá sàlàyé pé ọjọ́ kan nínú rẹ̀ àárín ọ̀sán àpò alóòrùn ọ̀sán àjò ọ̀tẹ̀ ni lọ́jọ́ pé nípa bá débi ọ̀rọ̀ àkíkọ́ náà mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ sájà mú díẹ̀ díẹ̀. àárín náà mo máa kò ní sí níbi tó rò fún wọn mọ́ ìṣá ìṣèké ni ọwọ́lé àpọ̀lọ sùn àlùfáàjà ni ó kàn yọ ìwọ́n kí la tó fi ẹ̀jẹ̀ mọ́ ṣubú yìí àpọ̀mọ́ lọ òun wà ní mẹ́rìndínlá ló wà ní kápù sámà ní ìgbòdo sámà lòun ó fi wọ́n ní ọjọ́ kárí àgbọ̀dọ̀ tí wọ́n fi lẹ́yìn ọba òun wà ní ìgbòdo sámà lọ tọ́ọ̀rọ̀ bá ti lè jẹ̀ tàbí báyìí tó fi yé sọ̀rọ̀ àpá mẹ́rìndínlá o ti kwuo òní mẹ́rin jẹ́ lọ́dọ̀ àwọn a ti pé àsìkò tó ń wà ní ìdajì sánmà ara àsìkò tá a sí náà sí sí wọn àsìkò tá máa so bá bá ti wọ́n yẹ tàbí ìwọlé àti ọ̀wọ́lé kí ń fẹ́ ní oṣù ọjọ́ yẹn à ń ṣe tó lọ pé òjì kan ń ṣe rẹ̀

Ṣé ọ̀pọ̀ bá yà tó jẹ́ ní Quran tó jẹ́ pé ó yẹ káwọn ẹ̀rọ ní sí? Ọlọ́run wà sí Sàmárì rí kùkú ìwà máa tó àjò. Iṣẹ́ ìlú wa bá a ti wà ìsàlẹ̀ rẹ̀ tó tó ọ̀bá rẹ̀ yóò pa àtàlẹ̀ yà ọlọ́run mọ̀ sí lójú wa ó. Má ní ọ̀dọ́ alálùbá níkà ó. Àdéhùn tọ́lọ́run tó ṣe fún wa sọ́mọ̀ náà ló fún wa. Nígbà bá wá rí ọjọ́ kan tan twenty nine àpò sọ́mọ̀ tá a bá rí pé ìlé tẹ́sù yọ kí ni ìtumọ̀ rẹ̀ oṣù kan parí tí ọba yọ àkàtẹ́ kí ni o táàbì abẹ̀rẹ̀ oṣù ní. tá a bá wá ka oṣù kìíní Muharram tá a ta oṣù kejì sọ́fàn tá a ta dé Ṣàbán oṣù kẹjọ tá a wá rí ìlẹ̀kẹ́sù oṣù láwọn lẹ́yìn ẹ̀jẹ̀ náà Ramadan kí a ti gba Ramadan January February àdì oṣù kìíní o láyé tàbí inú àlùkò jù ẹ̀sìn tẹ́ ń ṣe tó dúró tó tẹ́ sírí ìyọ̀wó mi nìyẹn kí la fi ń ṣe jọ̀ náà oṣù tọ́lọ́ ní méjì láyé náà ni. ìjọba ẹ̀ka bọ́ sí bàtà bàtà ọgbọ́n ọdún la máa ń yọ sẹ́ni tọ́lá ti jẹ́ pé bàtà ti wọnú owó ẹ̀ àlàáhùlù àárọ̀ ọdún kan òun náà bẹ̀rẹ̀ pápá sí rẹ̀ ti wọ́n lè sọ̀rọ̀ kíláàsì lọ sàkà kìí ṣe kí ìmọ̀ lọ́jọ́ láti lọ sí à máa fi ọjà náà rí rárá òun wọ́n tàbí sọ́lọ̀ wọn. tó bá já sí pé ọjà àbúwá láti àlọ́lọ́ sàkà lájà àbúwá ọdún iná rẹ̀ lọ sàkà rẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń fi sínú rọ̀mọ̀dọ́n kálíbà àkó ọlọ́run ní kéde ìfà tó o bá ti lẹ́sẹ̀ rọ̀mọ̀dọ́n lọ bẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́n náà ló fi ọlọ́dún tí ń bọ̀. àfẹ́sà kàyí yọ kí la fi yọ ẹ dáálíkà bínú àlọ́kọ́ yìí ó sì lè dìbà sọ́nà sọ ìmọ̀ ẹ̀ ájì wa ń kọ́ káà tó lè fi ájì àbí káka oṣù yìí kárí mọ́ aráàlú sọ́pá rẹ̀ kó wá jẹ́ kí ni o kó débi iná ìgbà ẹ̀rìn lò àlàájú aṣùwọ́n màlúmá táà bá parí rọmọdọ́n káwọ́ ṣàwárí àáfà ájì òye bẹ̀rẹ̀ àti ájì tá a ṣe yẹn oṣù yìí náà láàbù ìṣẹ́kí ni o ọlọ́pàá wa ní bá líkà sí olùkọ́ni ọlọ́ àbí ọ̀rọ̀ asáàlẹ̀ sílọ̀ àti àwọn oṣù Israel káàkiri àtẹ̀kùnmímọ́ àlèṣìṣe ìjọba ìtọ́ kílẹ̀ àbáwọn ọlẹ́ ìta tó bọ́ sínú àwọn àdájọ́ mi. nínú àwọn àdájọ́ tó tó rọ̀ mọ́ òun ni ọ̀rọ̀ àkíkọ̀ ọ̀rọ̀ kí ló fẹ́ náà wò ọ̀rọ̀ àkíkọ̀ ọ̀rọ̀ Ṣáàdì ló bá wọn fún wa pọ́blẹ́mù lẹ̀ Yorùbá, àìgbàgbọ́ yẹ kọ́pì ìtumọ̀ yẹn jù yìí. Torí bẹ́ẹ̀ ọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbá olùdẹ́rù sọ̀rọ̀ àwọn àbó ní aago méjìlá, ìṣẹ̀bá àti wà mọ́ Jámárì wà àwọn ló ká kó àwọn gbòòrì tí sọ́mọ́ ń tẹ̀lé wọn jọ wọ́n àdúró Láti ìlẹ́sẹ̀ wọ́n kẹ́bẹ̀rẹ̀ yálà yálà àwọn ìdílé pariwo kí lọ fẹ́ sọ́lé kọ́ máa pariwo ọlọ́wọ́ tuntun èyí àwọn ẹ̀rẹ́gẹ́ wà láì jọ hàlà ìyàwó ilé ọ̀rẹ́ ti ẹ̀rọ ilé tí bàbá wa lọ lọ́dọ̀ lọ ṣé túwẹ́ẹ̀fù lè yá ọ̀gọ̀ sọ́dọ̀ kọ̀ọ̀kọ́ kìí ṣe túwẹ́ẹ̀fù àyíbàgbọ̀ ní ìbáṣọ ni ẹ wá jẹ́ abọ́ síbi ọ̀rọ̀ àkíkọ̀ gbogbo àwọn àfẹ́ẹ̀sì wọn ní problem lórí pé tí jẹ́ àkíkọ̀ yẹ́wò mọ̀ èyí méjì àtàlà sọ kò sáà fáà tó sọ méjì ṣùgbọ́n tó wọ́n ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wá ń bì òun ni ọ̀rọ̀ àlàyé táwọn èèyàn farabalẹ̀ pọ̀ ní ọjọ́ ìmọ̀ràn wọn lè sọ fún ọwọ́ wọn. ìmọ̀ràn wọn lè kí gẹ́gẹ́ ibi táwọn náà gbó sí ni pé ọjọ́ méje la máa ń sọ ọmọ lórúkọ. ṣùgbọ́n ìgbésẹ̀ ìgbà tí wọ́n ń ṣe ọmọjọ́ mẹ́jọ ọmọjọ́ mẹ́jọ náà làwọn á kó ó tó ti wá kàgẹ́ nígbà tá a fẹ́ lọ ọ̀rọ̀jọ́ mẹ́jọ náà la wá kó kọ́lálùbáríkà bí ìṣòro àwọn dáta wọn fẹ́ràn kọ́lálùbáríkà wọ́n ti kẹta yọ pé kọ́lálùbáríkà bí bàbá ń jíjá ọ̀rá jíjá ti kú lọ́sùn mọ́ mọ́kó fúlàní ọ̀dọ́ lójú òdodo mọ́ ka ọ̀la ìsọba tí èèyàn fi ké kiri ìdí. jọba àwọn dáta wọn tó yẹ kọ́lálùbáríkà bí ti Buhari kọ́lálùbáríkà bí fún àwọn dáta wọn fẹ́ràn kọ́lálùbáríkà ọ̀rọ̀jọ́ mẹ́jọ náà la wá kó àwọn ìkẹ́kọ̀ọ́ ìyá wa ń sàbúrà ló tó gbajú ẹ̀rẹ́ yorùbá gbogbo àdúrùsì láyé ìyàwó má sàbẹ̀ èyí ọjọ́ méje ṣùgbọ́n kí wọ́n á di problem òun ní bá ìyẹ̀dù ẹ̀já ìyẹ̀dù ẹ̀sẹ̀ tọ́lámù yẹn gbọ́dọ̀ fún àwọn èèyàn tó ti jó kòkòrò jẹ́ múlẹ̀ ẹ̀sìn fún òun ṣe é ṣe tó tó kí tó ti wà ní òkè àgẹnu báálíkà bínú àlọ́kọ̀ jù ẹ̀sìn tó dúró kọ́ ni ọ̀rọ̀ bá a ṣe ń ka déètì aago méjìlá yẹn pàtì òfin lọ́jọ́ bọ̀rẹ̀ nínú jẹ́ àmì ìṣòro sáàrí kò náà ṣe wá ka ọjọ́ ibẹ̀ ní àlàyé wa mo ti sẹ́kù yé wa níbẹ̀rẹ̀ wá sí nínú Islam òun lọ ṣáájú ẹni tó bá bímọ iṣẹ́ tó bímọ òun ìjọ alákọ̀ọ́kọ́ olóńtọ́ kí ni o alákọ̀ọ́kọ́ yọ̀ọ́ wà á kàbẹ̀ ìjọ kejì o òun ni yóò ṣe àkíkọ̀ a sì máa kẹ́yìn òun níbẹ̀ kan ṣàkíkọ̀ lórí tẹ́lẹ̀ ta ní ọ̀wàbọ̀ ìjẹun tó ń gbà sílẹ̀ bá mọ́ lọ́rọ̀ pẹ̀ran làwọn èèyàn ọ̀pọ̀ jẹun lọ́sàn-án ọjọ́ yẹn ọjọ́jọ́ kejì ẹ wá jẹ́ ká lọ owó òní táǹtì wá òní ní twenty eight jùmọ́dà làásìrà ọ̀sẹ̀ fọ̀dẹ̀ fẹ́lẹ̀ òun tí wọ́n báyìí lásìkò tí wọ́n sọ ìtẹ̀sọ̀ ló fi ń nínú lásìkò tí mò ń sọ yìí bọ́ọ̀lù òṣè tí ìwọ̀ ọjọ́ sunday lóbi mọ́ jẹ́mọ́ ọjọ́ olóbi mọ́ tí ọlọ́wọ́ la fẹ́ sìn kì í sọ wákàtí la fẹ́ kà dọ́tà la fẹ́ sìn adẹ̀fẹ́ sẹ́ni súnlẹ̀ àdébí sọ́lọ́ bá àríwá àríwá sọ́lá tí bá wá bímọ ọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀ jẹ́mọ́ ọjọ́ ọmọ bímọ o ẹja jẹ́mọ́ o sunday ẹni ọba ń sọ wá sunday monday tuesday. Wednesday, Thursday, Friday, Saturday, ìjọ ìwà tó súnmọ́ ọ̀rọ̀ sọ́kìlà ní òkúra ẹgbẹ́ káwé mo bímọ lẹ́yìn máa ń bí ìdì lórí ọjọ́ ìwé bímọ ọyẹ ìjà abẹ́rẹ́ Monday, Tuesday, tẹ́ ẹ bá padà kálọ̀ ìjọ ìjọ kejì òkú sí Sunday ẹ bá máa wọ kò ní sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ o. Tọ́lá ọgbọ́n méjìlá ìfẹ́ kí ni ó kẹlù. Ẹgbẹ́ tí mo náà lẹ́yìn mẹ́jú lọ́dọ̀ ọ̀sẹ̀ ìjọ olórí mẹ́ Sunday. Ẹgbẹ́ tí mo náà ọgbọ́n mẹ́wàá ìjọ ìlẹ́ sí mẹ́. Ẹgbẹ́ tí mo náà ọgbọ́n mọ́kànlá lọ́wọ́ alẹ́ òní kí ó sí mẹ́. Wọ́n ń pẹ̀lú ìlọ́ fún kíkẹ́ kí ó sí mẹ́. Sọ́dọ̀ ìjọ ìlẹ́ ló sún ọmọ. Ẹgbẹ́ alọ́ ajúmọ̀ ní twelve oh one. Twelve kí ni ó. Mọ́tò ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí mẹ́ ọjọ́ ìdí àwọn ìṣúná wọn tẹ́lẹ̀ tí bóyá tọ́jú ẹ̀rọ náà. àtẹ̀yẹ mẹ́tírìtì ló ti wọ mẹ́ndé ṣùgbọ́n wọn kò fẹ́ sẹ́ńdé lòwò wà lẹ́yìn mẹ́tírìtì ṣe èyí twelve. kọlọ́sì àwọn pé ọmọ tí wọ́n ti tẹ̀sí ilẹ̀ ó fi sílẹ̀ sọ́ndé náà wo ti mọ̀ kò sọ́ndé tí bọ́ ìjọ mẹ́jọ náà máa ṣe. wíyàrá ó ti tẹ̀lé súnlẹ̀ bá wọn torí pé mẹ́ndé ló ti wẹ ọjọ́ sọ́ndé tó fà kíkọ́ gẹ̀ẹ́ni jọ àkíkọ́ òun ni seven days ìyá ló wá àpọ̀tọ́ mẹ́ta wá nínú àwọn àṣà tí wọ́n rí pé tó bá já sí pé ní tó ti lọ nínú ọjọ́ èyí ò ní ibi tó fẹ́ mọ́ àlàyé kékeré dání tó bá já sí pé ní tó ti lọ nínú ọjọ́ ti pẹ̀lú tó ti lọ wọ́n máa ṣe ìrìndáwò ẹ̀tọ́ ìmọ̀ yẹn gbúdà pé kọ́ńlù mọ̀rìjọ kọ́ńlù mọ̀rìjọ ṣùgbọ́n ara wọn ní lónìí pàṣọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí fẹ́ pẹ̀lú ilẹ̀ nínú ọjọ́ kò tó ń tó ti lọ sẹ́ni láti ẹnu ọdún ẹgbẹ́ ìyàwó àfáàlì ní ìsìn gbogbo tó kù ọjọ́ òní òdi òdu wákàtí méjì mẹ́ta lọ àní àsẹ́ǹdè yẹn mọ́ pé ọdún olú òdu lọ níwọ̀n abẹ́rẹ́ sí ní ka ọjọ́ kìíní ẹgbẹ́ ni o máa ń lò tó wọ́n padà kú tọ́jọ́ mẹ́jọ ìyẹn abúlé bá yẹ kó sọ́wọ́ ọjọ́ kìíní tọ́kẹ̀jọ kò tó ń ta àmọ́ ẹ fà ẹ bá ṣe sínú ọmọ rẹ̀ ìjọ kìíní ọlọ́run ṣe kí ni o yóò fọmọ lánàá níta ṣùgbọ́n tá a bá ní nínú ọdún mẹ́rin ọjọ́ ìlànà ọmọ ọjà àkíkọ́ ọjọ́ méje a ti bẹ̀rẹ̀ sí ní ìkà níjọ́ tá a bá ṣe kí ni tá a bá ti lọ ọjọ́ ti bẹ̀rẹ̀ láti ìgbà tó ọ̀rọ̀ bá ti lọ táwa bá ti kọ́ ilé ẹlẹ́lẹ́gbẹ̀ta àfàgbọ́dọ̀ fàlẹ́ tó wá ń ṣe láì ní ìfẹ́ ó fẹ́ fà kọ́ ọjọ́ méje lẹ́ẹ̀mí kí lọ́jọ́ níbẹ̀ ni pé àwọn èèyàn ọmọ ìgbà wo lọ́jọ́ bẹ̀rẹ̀ ìgbà wo lọ́ parí tòtá bá ti lè gbọ́ ìwọ̀n náà yìí a kò fi pé báálíkà àbínú àlọ́kọ̀ọ́jù àti tá à ń sọ yìí náà òun la tó fi máa ń pín la fi máa ń ṣe ìgbà tá a pa ẹ̀ràn àtìkọ̀ ìdámọ̀ tó kílẹ̀ iná láti nígbà tá a fàrí ọmọ yọ̀wọ́ mọ̀ tá a bọ́ ìlú tó lápò ráàsì wúwà ìsàmì ẹ̀ láti fa orí ọmọ sẹ́yìn náà kílẹ̀ àbáwọn ó kúkú dàgbọ́ mi sẹ́yìn táwọn sẹ́kọ̀ọ́ náà wò ó sẹ́yìn ọ̀bà jẹ́sìn èyí ọ̀hún ẹ̀kẹ́sẹ̀ fọ́sẹ̀ o ó wá kú fúnkú lẹ́ìdà fúnkú wá bá àlẹ́ìdà jọba sí ẹgbọ́n ìyàbẹ̀ ìgbọ́ni obìnrin kọ́kọ́ rẹ̀ ṣe kí ní o ìdọ́tí ìwàfà àbí ìdọ́tí sọ́lá ẹgbẹ́ pápẹ́ sí méjì torí àsìkò sọ́ọ̀tì nínú Islam obìnrin kọ́kọ́ rẹ̀ bá kú ìfọ́lọ́ ń sọ ọ́nù sọ́rọ́tù lè bá kọ́ra oṣù mẹ́rin àtọ́jọ́ mélòó wà aṣọra ọjọ́ mẹ́wàá four months ten days ẹni tí ọ̀bà gbọ́ àtẹ̀kùnínú nìjíríà àtẹ̀kùnínú nìláàjì àlejò nípa àṣọ̀rọ̀ tá a fẹ́ ṣe òfin ya rẹ̀ kò ní máa tó ṣù. kèé ṣe àti kéèyà àfẹ̀fẹ̀ bá ebi júlọ àgbẹ̀ bá ọ̀dà ẹ̀fà tàbíwá ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ bá rí ẹ̀rẹ́ ìṣàfihàn kẹtẹ́ mẹ́fà ń parí. èyí ò kọ́ la máa ń lò jọba oṣù wọn la máa ń lò oṣù rí síra inú ti dá sí tó fẹ́ ẹ bá kà dáadáa ẹ jẹ́ kí n bá tó ìdí górí àwọn tẹ́ ẹ bá fẹ́ lọ four months ten days táwọn oṣù thirty one thirty one tó bá tẹ̀lé àwọn olùjọ́ four months yẹn kọ́ mọ́ ọ lọ bí one twenty two days. ẹwà á di ten days wọ́n ní one thirty obìnrin olóbìnrin kì í bá kọ̀ọ̀kan ọjọ́ tó ti bẹ̀rẹ̀ ìjà rárá oṣù wo ni obìnrin tọkọ rẹ̀ kù la wà wa máa bọ̀ bọ́ra wa kó jẹ́ àmọ́ ìlú wa lókè ẹsẹ̀ káfíńtì káfíńtì wá pàdé ní náà. àwọn jùmọ́dà àṣírà ọdún forty three ẹ wà bá a kà òní twenty eight ẹ náà òní o tó bá di twenty eight lájàp oṣù kan tó tó ní o oṣù kan tó tó bá di twenty eight ṣàbàn ó lè oṣù mélòó tó bá di twenty eight rọ̀mọ́dọ́n ó lè oṣù mélòó tó bá ti sọ etí kẹ́ẹ̀tì ṣàwà ó tó di mélòó ẹwà àkájọ mẹ́wàá ni zálíkà dínú àlùkọ̀jù jẹ́bá bàbá yẹn gbọ́ mi yé o ọlọ́run tó ní zálíkà dínú kúmìnì ó sọ pọ́ sẹ́ra lò ní àbẹ̀sìn kí wọ́n fi ta ọpọ́ zálíkà obìnrin tó fẹ́ ẹ̀dá fún ẹgbẹ́ wà láwọn àfẹ́ alọ́wọ́ ẹ̀ka wá ta ìsú wá ta fún ọdún èdè gbogbo tí ó lò ó lè má ju one twenty something days lọ tọ́lọ́sù mẹ́rin ó lè jẹ́ twenty nine thirty twenty nine thirty lẹ́gbà bẹ́ẹ̀ ẹ̀ka èyí ò bọ̀ ọkọ̀ nítorí one twenty days ẹ̀ẹ́dẹ̀ tó mẹ́wàá kọ́ ṣẹ́gun wà máa bá ka èyí tí ọmọ ẹ̀gbọ̀n gbẹ̀rẹ̀ rárá o dálíkà dínú àlọ́kọ̀ yìí ọlọ́pàá ní alẹ́ ẹsẹ̀ ìlú mu ebi ọkọ nínú ọbẹ̀rẹ̀ tọkọ rẹ̀ bá fún un láti kà í dà wọ́kẹ́fà ní ìdá ti sọ̀lá obì tọkọ bá pọ̀ ọ̀lẹ̀ pẹ̀lú ẹ̀yẹ obì ẹ̀kọ́ di ìdájọ́ ìmú oṣù onídìrá yìí náà ilé obìnrin fi ń ṣe háyébọ̀ ẹ̀yẹ obìnrin tẹ́ bá pàkíyèsí dáadáa tóbi ìbá ní menstruation rẹ̀ ní january one lóṣù yìí kèéké february one ló torí lóṣù tí ń bọ̀ kò ní tó february one tọ́lọ́ náà ò sí january february ṣe ètò gómìnà ṣe ń ṣe nǹkan oṣù yẹn ẹ lọ sí kéde dáadáa oṣù yìí tí àwọn àkójọ ń ṣètò rẹ̀. oṣù tó bá jẹ́ pé nǹkan oṣù mẹ́ta ní ọkà ẹjọ́ sí january february ló ti ṣe nǹkan oṣù rẹ̀ oṣù yìí tí ẹ̀ náà rẹ̀ tó bá ti lè ṣe tán ní oṣù àáfà tọ́lá àti ìpàdé ọ̀nà ṣùgbọ́n èyí tó kéré àti òfin wa ní wàhálà rẹ̀ tẹ̀ ẹ́ dákúlù wà fà oṣù mẹ́rin pàápàá ọjọ́ fún oṣù mẹ́rin yẹn tó báyìí dẹ́ẹ̀tì tó bá jẹ́ ńjọ́ kọ́kọ́ rẹ̀ kú ní òbí jẹ́ra irú dẹ́ẹ̀tì nínú oṣù kẹrin àákẹ́kọ̀ọ́jọ́ mẹ́wàá kan ẹ̀sẹ̀ parí nìyẹn. ṣé wàá ní gbogbo nǹkan wá ń ṣe ní oṣù náà àbẹ́bí sọlọ́gbà wọn ní agbáwò ìjọ mọ́ndé àtijọ́ kí ni o pọ̀lù kí la fi ń gbáwò mọ́ndé pọ̀lù lẹ́kẹ̀ òṣè báálíkà dúró àlọ́kọ̀ọ́ṣù ẹ jẹ́ kí wọ́n bó táwọn mọ̀sáìlì ní orí àsìkò àtọ́jọ́ tó ti rẹ̀. ẹ jẹ́ kí wọ́n yanjú àwọn oṣù méjì láì jẹ àwọn èèyàn ìlẹ́kà àkọ́ ìṣàyà bẹ́ẹ̀ mùsùlùmí àwọn aláwọ̀ àṣìṣe kan bẹ tó kọ́mọ̀ láàrin àwọn mùsùlùmí lórí igbó làṣẹ pé oṣù àwọn èèyàn máa ń pè àwọn àfáàdé láwọn ọ̀rọ̀ kan sọ jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi lónìí mo ṣe fẹ́ wọn sọ̀rọ̀ ni kódà láwọn àsìkò kan sẹ́yìn náà èmi gan kó sínú àwọn àṣìṣe àwọn nǹkan ní ìkọ́ni gan kọ sẹ́yìn gbígbó ìta ló sùkú ni mo rí pé ah àtàrí bàtà ìwé náà ti kọ kìíní ìfẹ́ ló ń jẹ́kẹ̀sẹ̀ àwọn àbá àwọn ọ̀gá bí mẹ́rin bá ṣe ń lo òkè ọmọ rí àìmọ̀kàn rẹ̀ àfọlódò ni wà fáwọn kọ̀ọ̀kú ní ìbèrè ayé tọ́lì kan bá mọ nǹkan jọ lónìí wọ́n bá la jíjí ìjọ tí wọ́n lé ọ̀sán lórí pé ah, wà láyé àbálá ìmọ̀ kan nìyẹn òtúmọ̀ sí pọ̀ òní mọ̀ ọ ò tí ìmọ̀ débi tọ́lẹ̀ mi ìjọba ẹ̀ gbọ́ correct pronunciation pàápàá àwọn oṣù mẹ́rin kan bẹ àwọn èèyàn máa ń ṣàtúnṣe mẹ́rin ẹ jẹ́ kí n sáré ìfọ̀ wa àwọn oṣù méjì làtọ́lọ̀ ọba ń sọ alákọ̀ọ́kọ́ ni Muharram yàrá tí mo fi Muharram oṣù àkọ́kọ́ ẹ̀ sọ́fà sọ́fà sọ́ọ̀ fáì lọ sọ́fà òun lóṣù kejì rọ̀bí ìlà awúwàlì rọ̀bí ìlà awúwàlì òun lóṣù kẹta kí ló àwọn ó ẹ̀kọ́ mi dáadáa rọ̀bí tẹ́lẹ̀ bá sí rọ̀bí ẹ̀bẹ̀rẹ̀ sí rọ̀bíù sáàdì rọ̀bíù rọ́bẹ̀ rọ̀bíù hànẹ̀ rọ̀bíù sáàdì rárá wọ́n ní rọ̀bíùl rọ̀bíùl áàfíì kí ló dé jẹ́ náà rọ̀bíùl áàfíì rọ̀bíù àkọ́kọ́ rọ̀bíù tọ̀tún torí kò sí rọ̀bíù mìíràn lẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ ìsàkéèsì o kí lákòóso kẹta rọ̀bíùl awwal kí lákòóso kẹrin rọ̀bíùl áàfíì Rọ̀bí'ul Ààfin kí ló sì kárùn-ún jùmọ́dá ìlúlá obìnrin lòun jùmọ́dá obìnrin ní tààlífù ni mọ̀ánà òun ni jùmọ́dá ìlúlá kèése jùmọ́dá awàlì jùmọ́dá ìlúlá ẹgbà àtijọ́ máa kéwú yóò ti mọ mọ̀zákàr mọ̀ánà tó fi awàlì mọ̀zákàr ní ńlá ni mọ̀ánà tó ti lé jùmọ́dálúlá òun ló ti káàmù jùmọ́dálú áfírọ̀ jùmọ́dálú áfírọ̀ kẹ́sọ̀ jùmọ́dà sáni àbí jùmọ́dà sáníyà àwọn àfáàní ọkùnrin kí ló ti kẹfà o jùmọ́dálú áfírọ̀ oṣù kẹfà ni kí ló ti kẹjọ lọ́jà oṣù kẹfà ni ó tún lọ́kọ́ parí lọ́la yìí ọ̀la monday tọ́wájẹ́ tẹ̀lé àti wọ́n parí tù ìpè láti tù ìpè lọ ní ìpè rọ̀mọ́dọ́n oṣù méjì gẹ́gẹ́ olóògbé ọmọ ara yìí. kí mo kò tọ́lọ̀ jù máa dárú ááfírọ̀ correct pronunciation yẹn kí ló sùn kéde rọ́jà rọ́jà èyí ò ní wàhálà kí ló sùn kéjọ ṣàbàn ṣàbàn kí ló sùn kẹsàn rọ̀mọ́dọ́n rọ̀mọ́dọ́n rọ̀mọ́dọ́n oṣù yẹn tẹ̀lé ẹ̀sìn kí ló sì kẹwàá ṣàwárì ṣàwárì oṣù kọkànlá kọ́ bùrùkáàdà kọ́ àárín bàbà kí ló sì kejìlá bùrùhìjà àbíkẹ́ pè ní bùrùhàjì bùrùhàjì àbíkẹ́ ní o bùrùhìjà bọ́lá fẹ́ẹ́ lè bí láàmú ti pè náà ẹ̀jẹ̀ abọ́ sínú ìdájọ́ mi. fẹ́ẹ̀ wá rí oṣù gregorian ẹkọ́ máa wò ó àkọ́kọ́ ni wípé òòrùn làwọn fi ń kà àwa ń fi òṣùpá kà ṣé wọ́n jọra ní ọ̀jọ̀ náà wọ́n jọra. ìkejì oṣù tí ń jẹ́ra ọlọ́run mọ̀ràn mọ̀ràn dáàtọ̀ ẹ̀nu kura ní oṣù nàìjíríà oṣù gregorian wọ́n dọ́gbọ́n sí wa ní oṣù nàìjíríà ẹlẹ́kẹ̀ta tá a wá lè máa kọ déètì pẹ̀lú oṣù Gregorian àwọn àǹfààní èsì tó burú mọ́ ẹ mọ́ sáfìṣe abẹ̀rẹ̀ sí lóòtù ní òní ní January thirty ó ṣe déédéé jùmọ́dà eh, láàfírọ̀ twenty eight akẹ́kí kọ déètì ìlọsí máa ń kọ́ ní ìjà wa tá a bá jẹ́ títà èmi náà jẹ́ kan lóyún déètì ìdíra ẹ̀kọ́ sókè kẹ̀ẹ́dó ní pé ìdíra ga ju planeta ló ga jù lábà ìdíra ti ga jù lábà gbígbórí àpẹkẹ ni o tí n bá kọ nǹkan gbà mí online ẹ bá máa rí àwọn tí mo máa ń kọ màá fi déètì ìdíra sókè tí n fẹ́ kọ déètì inú wàá fi gbígbórí àpẹkẹ lábẹ́. sòkálà kẹ̀sí ń fi òun kà ẹ̀ mọ̀jà fún káwọn náà wọ́n ti fà dáadáa kámọ̀tò wa lọ lè máa fọ́lọ̀ ò lè mọ́ a fi ń ka ọjọ́ a fi ń ka oṣù a fi ń ka déètì èyí ò kọ́ níṣòro tiwa ṣùgbọ́n kámọ̀ kékeré ṣe ń gẹ ní real date lọ́gbọ́n ọ̀tá yé ọba tí dá àwọn àtọ́wọ́ ọ̀tá fi ń jọ́sìn òun ká fi ń gbàwẹ̀ òun ká fi ń fẹ́ ájì òun ká fi ń mọ ẹ̀ńtọ́kẹ̀ nínú ẹ̀sìn òun ká fi ń mọ oṣù àbẹ̀wọ̀. àwẹ̀ muhammadu tá a ebe na asu, là ń gbà àwẹ̀ aṣú àwẹ̀ káfúá àti kíni o aṣúra àwẹ̀ mú ṣàbá sábẹ̀ bí ọ̀sán àmọ́ ọ̀sẹ̀ gbà òun la fi ń gbà sọ àtàwọn ọmọ oṣù Gregorian torí pé mò ń lù bá ń gbé wọ́n lò fún a fi ń ka ọ̀sán a fi ń ka ojúmọ́ ka nǹkan ọmọ rí o february thirty seven ni o ọjọ́ wo ni ọmọ ìṣúná ọmọ ìbọ́yá ọmọ yìí tó fẹ́ ṣe afla o december ninety two ni o ẹ kẹ̀sí ń ṣe òǹkà ó ń jẹ́ pẹ́ẹ́ni pé ẹgbẹ́ ní kọ́ba ní ṣe kankan yóò ti mọ déètì kọ̀ọ̀kan olùsí ní gregorian ẹbí sọ́ǹkà ẹbí ìbá ìtara yín ẹbí kọ́ni fífì gbogbo eléyìí ẹ̀jọ̀ sọ́rọ̀ ẹ̀sìn eléyìí o. ebi ẹ̀fọ́ àyẹ̀sẹ̀ ni ọ̀fà wàhálà fáwà àtúgbọ̀dọ̀ lé ibi tọ́lọ̀ òṣè pé mi ò kí ò lè mọ́. náà nígbà tá a tó kàlà jọba ẹ̀gbọ́n mi ò kè é omi o àwọn àfa alára yóò ń pẹ̀lú sẹ́lẹ̀ pẹ̀tọ́ ń nù tù ní ọjọ́ wọ́n fi mọ́ àwọn yìí ìgbà tí wọ́n oríṣi òǹkà méjì ló wà níbẹ̀ wà dáadú kìfà. àwọn àbáàlẹ̀ ìtòlé ọdún mẹ́sàn-án òǹkà gbígbóríà ni tẹ́ ẹ bá lọ kakuléèsì iye ọjọ́ tó ti sùn òǹkà kì í jẹ́ wá nìyẹn. tẹ́ ẹ bá wá kakuléèsì iye dé tó ń bẹ lórí jẹ́ àti gbígbóríà ẹ̀ ń kó lọ́dún mẹ́sàn-án lóòótọ́ ẹ lọ kakuléèsì ẹ̀. wà dáadú àwọn kan sì lè lé mẹ́sàn-án wọ́n láwọn tó lé mẹ́sàn-án wò á àdìgbòlà. Ṣé ìjọba tó wípé òkà Gregorian yìí nígbà wọ́n ní pé ìsìláàmù ó ń ṣe tiẹ̀ làwọn náà dọ́gbọ́n rẹ̀ lọ́ra àwọn ilé tó ló ṣe fẹ́ fọ́n Ṣùgbọ́n àtẹ̀sí kábíyèsí àti kọ ìbẹ́ẹ̀lì kò sí tó burú ń bẹ̀. Ọwọ́ á da sámọ̀ dọ́kúmẹ́ǹtì pẹ̀lú bí ó tuntun ní o ìtura. Ẹ wá ti ká bọ́ síbi àwọn àìgbẹ́sí yìí táwọn ènìyàn wa máa ń ṣe alákọ̀ọ́kọ́ kí mùsùlùmí orí sípé àwọn january àwọn àwọn ọdún tuntun kàtà àti ṣẹlẹ̀ jẹ́nà tí mo bèèrè ìzọ̀pẹ́ntọ̀ fún mùsùlùmí orí ìzọ̀pẹ́ntọ̀ ṣúrùkù ṣùgbọ́n àìgbẹ̀sìn lè ní wọ́n nígbà tí wọ́n rò pé wọnú ọdún tuntun tó bá lọ́wọ́ kàlẹ́ndà ìjìra àti ìwọ̀nú ọdún tuntun tá a bẹ̀rẹ̀ sí ọdún tuntun lọ́dọ̀ náà ní January òòtà jẹ́ náà òòtà tí a bẹ̀rẹ̀. ara ń tẹ́ gbọ́dọ̀ máa ń pa oṣù gbígbóríà nìyẹn ó kọ òòtà òun náà ṣe kí ni o iná ti lé ìwé February March April ọkà àwọn oṣù yẹn ó kọ àwọn nǹkan kan náà sí ìwé. ìjọba ìkórè àbí òye kí n sọ wọn pé a ti lè yà alẹ́kọ̀ọ́ láti rí ìyá nípa ìsọ òye mi àti rí ìyá jámánì jámánì kiri ìwọ́dàlá ìwọ́dàlá wa, la wà àti rí ìyá ìwọ́dàlá ákírà la wa. mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí sípa wọnú ọdún tuntun tẹ́ẹ̀mà wá kíra ní tẹ́ẹ̀mà fúnra lẹ́bẹ̀. bákan náà rí parí ẹ wà lára mùsùlùmí lè yẹn wọ́n wà fún ọ fáwọn èèyàn lè discount lásìkò òkèlè o December bí ẹ má fẹ́ parí ọdún lóòótọ́ ìwọ kí ẹ lọ sí discount káṣí ẹ̀ ìbẹ̀rù fáwọn èèyàn bí ọjà ọjà ten thousand ten thousand ẹ máa rà ní nine five fífi ní ọ̀rọ̀mọ́bọ́n fífi gbà léyà fọ́ọ̀dù gbà léyà náà tẹ́lẹ̀ a ti wà ní oṣù kejìlá à ń parí kiri ọdún kan lọ fi búrúkàǹtì rẹ sínú rọ̀mọ̀dọ́ọ̀nù kan gbàlágà fi sígbà lẹ́yà káwọn oṣù ní olówó rẹ tọ́lówó ra sọ. ẹgbẹ́ ìdúpẹ́ ń bá ṣiṣẹ́ àǹfààní ọdún lọ sẹ́nárì abẹ́mọ́rọ́dún sọ. ó tún wá burú lórí táwọn èèyàn tó àwọn mọ́sálásí nínú òlú ìbàdàn. wọ́n fi ládùúgbò òtù wa tí wọ́n mọ̀ tó pé wọn lóore owó ẹran àdó adánárì wa ń ká àti ìṣẹ́wọ́n tó fa ìtúbáyì ìrìn àwọn aláàjì wa oníke wọ́n ti di two thousand kó báyìí ó ti di ninety five ìmọ̀ọ́mù lẹ́nu tá a fẹ́ rà ẹnu ní seventy thousand ní ó lè tó wá fi àdúrà dáadáa tó bí wọ́n lọ. Lọ́ba ayé káwọn mùsùlùmí ò dì náà ìgbà wo làwọn mùsùlùmí wá fẹ́ fẹ́ sí ìyèmá ẹ̀rọ lọ nígbà mùsùlùmí tó wá ń dáwọ́ ẹ̀rọ ẹ̀dá máa rí wàhùn tí wọ́n tó wá ń pèsè ẹ̀ lórí kéde o mike bẹ́ẹ̀ dìtẹ̀ náà twenty five lóòótọ́ àwọn ti yóró ní ṣùgbọ́n ẹ̀dá máa rí wàhùn ọdún tó ní o so ọdún general sòtáwó gbogbo ayé ló lè sòtáwó ọlọ́mọdé àwọn bá wọn sọ bẹ́ẹ̀ láti yà bá wọn ṣe àìmọ̀kání ló dá tó àwọn wá báyìí tí ń lọ ìlálápẹ̀lẹ̀ lóṣooṣù àwọn mọ́sálásí jímọ̀ mọ́sálásí àdúgbò ní díẹ̀ káwọn bàbá mi gbọ́ nǹkan yé gbogbo nǹkan kọ́ ni owó tá a fẹ́ gbà wọn aláìsá bá dúró dìtọ̀ náà ọlọ́run tó máa ń sí àwọn ọ̀rọ̀ ó ń fi fáwà ẹgbẹ́ òun àti náà pa láǹdà padà bẹ̀rẹ̀ sí náà tó àti ọjà ìfìyà sí méjì ilẹ̀ wà láì àwọn èèyàn ìbò wà láwọn oró àná aláàmì twenty five thousand lẹ́yìn ká bò wà tó ti ní ìlú mo sì ká mo sì ká wà lóṣù twenty five thousand. àwọn èèyàn máa lọ sọ làwọn tí wọ́n fẹ́ di ẹ̀sìn náà káńtì ààyè pọ̀ wọ́n ti ń dá sí tọ́lọ̀. àwọn èèyàn tó bó àwọn nǹkan adáálẹ̀ lọ́dọ̀ ọ̀sẹ̀ ilé kan jẹnẹrétọ̀ gbogbo náà bọ̀ sí over hundred thousand naira lẹ́wọ́ ọlọ́run kan láti ó bọ̀ wá ní sùkúl àbí ẹ mọ̀ ẹ̀lò permanent àìsí nípa ẹ̀sẹ̀ tó lọ. wà láì ní ìjọ̀tọ̀ nítorí ọlọ́run búra fún ilé òótọ́ ọ̀rọ̀ òun kan kí ni òun lè fi dá sí ìkú ẹ̀sẹ̀ tó lọ. wọ́n ti jẹnẹrétọ̀ ìtàn ló lè sálẹ̀ náà tó àmọ́ ń lè lò ìjọba fẹ́ pọ́ǹpù mi. àdẹ̀bí bọ́ọ̀lù free bọ́ọ̀lù project ọ̀dọ́ bá wa kọ́ òun fẹ́ sílẹ̀ olè ọ̀dà eré àwàdà oṣù transfer oúnjẹ orí tọ́lú ọlọ́kọ̀ sẹ́wọ́n náà lẹ́sẹ̀ ọjà ìtọ́wọ́n náà sọ lọ́dọ̀ ọlọ́ọ̀lọ́ bá ṣe káyọ̀ bá dúró déédéé ọlọ́run mọ̀ sí àwọn ọ̀nà àlàyé tí ò ní mú yẹ pẹ̀rẹ̀ dání tí ò sí yẹ kankan bẹ̀ àbàìwò déédéé tí ò torí bẹ́ẹ̀ kápọ̀ yé nínú àwọn nǹkan yìí òun ni káwọn mùsùlùmí tó fi àwọn oríire tágẹ́ẹ̀tì gregorian calendar tó fi kí tágẹ́ẹ̀tì gregorian calendar àwọn tá a lè kà fún àṣà àádà sẹ́ẹ̀sì alẹ́bíwá Muhammad sọ́sọ́lá ẹni ní sàádà tì mọ́rí ìlú muslim nínú tá a lè pè ní àṣeyọrí achievement oríire láyé fún mùsùlùmí. Kẹ́lá a máa ń ṣe ní tẹ̀, ẹlòmí ìṣòro fẹ́ ibi jẹ́ ìsìláàmù yìí ní oṣù. Nígbà tí àbátó jẹ́ ẹ̀yẹ̀ ló tó jẹ́ ìlú náà sọ bẹ́ẹ̀ fún. Àlébí ìṣòro ẹ̀mọ́ ìṣe sáà mẹ́bí ọlọ́run. Kí ló tọ́nù bú wà? Ìjẹ́ ni ọlọ́run ló tọ́nù bú wà. Àlébí ìṣòro ẹ̀mọ́ ìṣòro ṣùgbọ́n tó o bá fẹ́ ní ní lọ́nà ẹ̀kẹ́ni o àmà mọ́tò ní bọ́lọ̀ wá sí ọkọ̀ àwọn àtúndẹ̀ náà lọ sọ́ọ̀tù ọmọ lọ gba àwọn àwọn tí jẹ́ orí èèyàn tí wọ́n fi wọ́n fa àwọn èèyàn sóògùn owó yìí tó ní wọ́n fẹ́ lówó náà àìsèrú ọlọ́run ni. adébíláwò kan mẹ́rin kan bẹ̀sẹ̀ tọ́lọ́ bá fọ́tò sùn sọ́ọ̀nù bí ẹ̀sán láǹkì achievement sọ́fẹ̀ sẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin àlùmọ́sí kánò lè wá afẹ́ kéèyàn kọ́lé tó gbáàlì ilé tó gbáàlì dáadáa àmẹ́bí lórí rẹ̀ ọlọ́ọ̀fẹ́ lè fi òun wa. wàlúbáṣámú làhàlì wàlúbáṣámú àlàhàlì kẹ́ni onímọ̀tò kọ̀ọ̀dà àmẹ́bí kọ́kọ́ látẹ́sì kìí ṣe àlùbáṣámú papọ̀ báyìí àlàhàlì nǹkan ògùn gbẹdẹmọkẹ káàbọ̀ ìjókòó wájú ọkọ̀ àwọn ẹlẹ́yà mẹ́rẹ̀ rẹ̀ sẹ́yìn ní ẹlẹ́yà ẹ̀yẹ ìjókòó síwájú ẹ̀yẹ ẹlẹ́yà mẹ́ta ẹ̀yẹ ìjókòó sẹ́yìn <laughs> àpá àti ẹ̀yìn orí ìfẹ́kọ̀ọ́ náà wẹ̀ lẹ́yà wọn ò sì lè bá ń tú nìkan ọ̀bùn ló mọ́ tọ́tọ́ rẹ̀ nù kéèyàn tó sí kí ni o ac ẹni wọn àti ìyáǹkẹ́ ac ìyáǹkẹ́ ní nàìjíríà ó ṣe èèyàn nílẹ̀ ọ̀sẹ̀ wà lórí ìyáǹkẹ́ wà nàìjíríà mọ́tò táwọn olówó wa ilé fi ń gbé wọn bàbá lọ sí àti gúrùpù gúrùpù táwọn olówó fi ń gbùgbà kọ̀mọ́tì abẹ́ ìkùlẹ̀ ní mákàmọ̀ sílẹ̀ wà lẹ́sọ̀ sí pé wọn bá fọ ní ìyáàdù wọ́n kò sí ac pé ìwọ ọlọ́ ìyá mẹ́rin pé ìjọba nàìjíríà fẹ́ dáa bá ìwọ ọlọ́

kọ́nà ọjọ́ ọba ní tó dọ̀gba wa sí. káàbọ̀ ní alimọ́ríkàpù alhami wà láìpẹ́ ìṣe pé ọ̀pọ̀ yọ onímọ̀ ní ìkó rárá. káwọn ilé ààrẹ tí wọ́n ń fẹ́ máa kọ́ ní òde kó wọ́n bá àwọn sínú mọ́tò torí wọn ò lè fúdú. ilé ẹ̀jẹ̀ ló ṣe ń tẹ́ glace tó bá gbọ̀ fàyè ó ṣe ń tẹ́ glace kalẹ̀ àbíkọ́ tó lọ gba ìwé kan. sòfin ọ̀sẹ̀ wá sí ilé ẹ̀kọ́ wọn pa wọn. tí wọ́n bá fọ àwọn csc àwọn ilé àgbà wọ́n tó sọ̀ kalẹ̀ àwọn ẹ̀sùn àwọn àlékún ara wọn tó tìbẹ̀ ẹ̀lẹ́ ẹ̀rẹ́ ọ̀dọ̀ ìfọlá yóò wà báyìí o ṣùgbọ́n ọba tún nílò rẹ̀ orúkọ ní ọ̀bà tí nígbà wo kò sí tó fẹ́ràn wà lẹ́yìn náà alẹ́ kìí ara àmì ṣùgbọ́n táwọn ọmọ ìṣe ní àsọwájẹ tí ọmọ pààyàn tí ọmọ ṣiṣẹ́ àràmù tí ọmọ ọmọ ìdálé. ó ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ méjì akọ́lé kílọ́tẹ́ àti bíẹ̀ mọ́tò wà ní dáhùn sọ̀rọ̀ aládùúgbò tí ò ní yọ táyà mọ́tò yìí tí ò ní máa yọ alumíníọ̀n pẹ̀lú fúnlò tí ò ní máa yọjú ẹlẹ́yà nílé aládùúgbò tó Ẹ̀fọ́ aládùúgbò lórí ìgbé ẹ̀ sọ̀rọ̀ ẹ̀wọ́ kan yé yọ́mù sábà ọmọ yóò di olójú ara mi tó kọ́ bá sọ ní ipa ọ̀nì. Fọ́ ẹ̀gbẹ́ sọ fún ọmọ rẹ̀ wípé tọ́lá sọ lẹ́nu ó sì kejì tó ti jẹ́ ìgbọ́ ọmọ. Ó sì ti sọ ọmọ níbi ìdàkudà. Aládùúgbò ẹgbẹ́ kan máa dá àwọn ènìyàn àwọn ènìyàn tó tọ́ ìlànà pàápàá àwọn ọmọ yóò dé ọlọ́pàá sọ̀rọ̀ mẹ́ta lòkù lè wọ́n celebration dandan kọ́ ní kẹ́ẹ̀sì lè ká ìní ìparí ọdún la fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ january lè fẹ́ ṣe ọkọ lé ọfẹ́ mú òkùnrin ọdún orí rẹ̀ òbí kókó lọ bẹ̀rẹ̀ nípa ní december àti bẹ́ẹ̀rẹ̀ kéde o abẹ́ ti sọdún sọ̀tọ̀ ni à ń kó lọ ní ìfọ̀nbà káàkiri àwọn àtàjọ àmì january ti ní òwúwa wọ́n fi orí rẹ̀ rẹ̀ àtàkì mọ́ gregorian kàlẹ́ndà àbíyá ẹ̀kọ́ pé pẹ̀lú àti ọlọ́run january one ni màá jábọ̀ tó tó kan a máa jábọ̀ tó fún january one àti complex wa bá ẹsẹ̀ kọ̀ọ̀kan yẹn ìtì tí wọ́n ti máa ẹ̀kọ́ a máa fi a december thirty one máa táàkì oríire rẹ mọ́ gregorian kàlẹ́ndà kọ̀wá òtò kẹ́yìn special pay one nípa yìí lọ́kùnrin àtàkì orí ibú máa wọ̀ sùn fún ìtàwọn ìyára níbi ìdìbò àwọn oṣù bàbà àbà wàhálà máa ṣe kí ni o sọlọ ló sọ bẹ́ẹ̀ kò sí kí n tẹ oṣù bàbà àbà lọ́dọ̀ ọlọ bàbá dé ìlú èbó how you describe bàbà àbà náà no issues danger usually happen in bàbà àbà náà the one who wan lọ bàbà àbà náà ẹni yóò bá lẹ ní pẹ̀lẹ́ ló oṣù bàbà àbà kí ni nígbà lọ́dọ̀ yín fẹ́ẹ̀ máa ń tún fa àdánwò láwọn oṣù bàbà àbà èmi fẹ́ẹ̀mọ́ tí àfọ́ àwọn ọmọ ọmọ àpapọ̀ fẹ́ẹ̀mọ́ tí wọ́n sọ fẹ́ẹ̀mọ́ nígbà ọmọ ti ká ọ̀rọ̀ àfọ́ àwọn ọmọ ẹrù nínú àgbẹ̀yàkì wọ́n ti mọ̀ pé àbájọ ah, àdánwò ọmọ ọ̀sẹ̀lẹ̀ oṣù bàbá bá ó ní ìtẹ́lì fún àdá àwọn ìdí àyáàdìdì parí náà sáàtọ́ta tẹ́jú àlẹ́ yìí ó ní ẹ̀sìn lọ sáwọn ọ̀tá ọlọ́run nígbò ní ó ní sí kànáà yìí sí ẹ dìnnà sáwọn ọ̀tá ọlọ́run lásìkò ọdún wọn láwọn sọ́ọ̀sì wọn torí ìdìbò ọlọ́run sọ̀tà ní ta ló sọ̀rọ̀ jẹ́rọ̀ ta ló sọ̀rọ̀ àdáyé àyè lẹ́nu ìwé ta ló sọ sàbí àmẹ́bí àwọn sì máa ń sọ̀rọ̀ ńgbà míì pẹ̀lú tí wọ́n gbọ́ yé nínú ọ̀rọ̀ àmójútọ́rọ̀ láàrin ọ̀sán jọmọ́ ìjọ ìfúnni lápẹ̀rẹ̀ kèé ṣe bàbá àbáníkan làbẹ̀wò máa ń ṣe àdánwò tó máa ń ṣẹlẹ̀ nígbà ègùn ègùn ìgbàwọ́ ní ègùn ègùn ìgbàfẹ́ bá sọ fún ègùn sábẹ̀wò ìṣẹ̀lẹ̀ bá tẹ̀lé wọ́n ẹ̀ pàmì wọ́n túbọ̀ fún ègùn wọ́n ẹ̀ sára wọn ládàá wọ́n ẹ̀ lura wọn tẹ́lẹ̀ṣẹ̀ àdánwò ń sọ kálẹ̀ ní torí tó sùn bàbà bà ẹ̀ ń pe Jésù ẹ̀ ń pe wọ́n wọn lọ làkọ́jú tí ń sọ iṣẹ́ yẹn ìgbà tàkàtù sàmọ̀wọ́ وتنشق الأرض وتخر الجبال حتى أنت حول الرحمن ولدا ولدا والله سبحانه sọ ibu àtẹwọ́ ọmọ ẹ̀fẹ̀lẹ̀ èyí tí wọ́n mú àfọ́ àyẹ́bá kalẹ̀ àfi kò lè dàgbàwọ́ ọmọ ọdún ẹ̀ ń pèsè sùn ọmọ ọlọ́run ẹ fún sẹlifírẹ́sì ẹ̀ ẹni mùsùlùmí náà fún lọ sí ọmọ ìlú padà kí fúláàdì àtẹwọ́ ọmọ ẹ̀fẹ̀lẹ̀ ti fẹ̀ bá kò sí bí òṣèlú ẹ̀fẹ̀lẹ̀ àti káwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́tẹ̀ ntẹ́ ẹ̀ntẹ́ ọ̀la torí pé ìsẹ́kù kìkì mẹ́ta láti kì dábẹ̀lẹ̀ sí ìrọ̀sọ̀rọ̀ àmọ̀ mi ń kọ́ ọ̀ṣọ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́sù lọ́mọ ẹ̀ẹ́dẹ̀ lọ́mọ ọlọ́ ẹ̀tún sẹ́lifẹ́ǹtì ẹ̀tún gbọ̀dú lé lórí rọ́ ẹwà látẹ̀wọ̀ ìṣẹ̀ ilé ń tọ́rọ láti ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́run nínú tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ pé ìsìláàbùkọ̀ àtẹ̀wọ̀ àdúgbò yìí àtẹ̀wọ̀ ọmọ ẹ̀sẹ̀lẹ̀ ìlàwọ̀ àfọ̀ òṣèpọ̀dọ̀ kàkẹ́kẹ́ ẹ̀yìn ẹ̀yìn ìta ìsọ̀rọ̀ àdúgbò wa ní mùsùlùmí ọmọ ọ̀bàjẹ́ bí mọ̀ sọ fún ìdímọ̀ ọ̀bàjẹ́ nígbà tí ìjà ìlú sọ tẹ́ ẹ bá ti fa wàhálà bàjẹ́ ọlọ́run náà kà fún yín wọ́n ṣe ẹ̀gbọ́n àjọpọ̀ láwùjọ àwọn mùsùlùmí bí a bí ọdún mẹ́wàá sẹ́yìn tàbí tó bẹ́ẹ̀ lọ ìtàkù àbáǹtì ọjà bọ́lá lẹ́kọ̀ọ́ wọ́n sọ kútú wà ní mọ́sálásí àwọn ilé ìgbà náà ní ìgbà náà sùn nígbà tó ti ń kéde kájá ìṣògbọ́n ẹgbẹ́ ẹ má sọ̀gbọ́ àjọbọ̀ síríkù ni o ẹ̀kọ́ ni o ìbínú ọlọ́run ni o mo fẹ́ sí ara mi gbọ́ kútùbà yẹn báyìí. àwọn ìjọba wa ní àwọn ọlọ́jà mùsùlùmí wọ́n máa ń tara wọ́n bẹ ajá sí junction mùsùlùmí wà láàyè ọlọ́ọ̀ta ìbínú fún wa. wọ́n bẹ ajá kò pọ̀ sẹ́kàn ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù àwọn ilé ìtajà àwọn tí ó fún mi ọlọ́run rẹ̀ jù ló fún wọn. ọ̀pọ̀lọpọ̀ sọ́jà bá ń gbẹ́lẹ́ bàbá kan sàgbè ní ẹlẹ́gbẹ́ kí ká lọ ká lọ rúbọ wíyà gbogbo ní àmì bàbá eléyìí bàbá inú bàbá kan láì sí wọn sí àdálẹ́ sí òyìnbá kan bàbá tí bí ìbọn ìbọn bá ìjọba ní ọkọ rẹ mọ èmi lẹ́mọ sọ̀rọ̀ bàbá orí ìbọn ó ní ká lọ tó Ọlọ́lọ́kù bàbàrà kí ló ń jẹ́ bàbàrà lọ́jọ́ lọ, à ń sọ́fà, ibo ni bàbàrà wà ló Muharram sọ́fà, ẹgbẹ́ tó sọ fún yín mọ̀ àkíyèsí. Bí ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn, Rọ̀mọ̀dọ́nà bọ́ fún àsìkò Dìsẹ́mbà. Mo wà ní mọ́sálásí ti ká àbárí sọ́kọ́lọ́dọ̀ kò ṣe ti ká. Ọdún náà àbẹ̀wò tó kù. Bẹ́ẹ̀ni, ẹ máa mọ̀ mí, mo pẹ́sẹ́ntì lórí aláìpọ̀, mọ̀ ọ́ ka ní ìsìn àbá. Ah, ìlú ọlọ́ka ní ìsìn, mo máa ń tí lọ díẹ̀ mo lè má mọ̀tọ́ ọ̀sán mọ́ mọ́ díẹ̀ mo ti máa sábà ní tábìlì ẹ̀kọ́ báyìí àbẹ̀yìn ẹ̀ka àti tí wọ́n ṣẹlẹ̀ ibi tẹ́jọ́ ní ẹ̀rọ ìdínàkọ̀ àwọn ọmọ tòògùn ṣe tí wọ́n mú àwọn ọmọ mẹ́rin fẹ́ gbé orí ọmọ àwọn ọmọ sẹ́wọ́n bíi two thousand nineteen twenty àwọn small small boys wọ́n ti di orí ọmọ lọ́mọ ráàfì ráàfì àwọn ọmọ obìnrin ìṣòro wọ́n ti di ewéle kẹfẹ́ ẹ̀dí wọn. gbogbo àwọn júùsì burúkú òsì àákà tọ́lá ọmọ bíi ṣe wá àṣì àáfà ọdún tí wọ́n mọ̀

ọmọ ìjòkó ọmọ ológun ẹ̀sìn ọmọ àbíyẹ ìjẹ̀lẹ̀ kẹ́lẹ́ tí ilẹ̀ ń ta mọ̀tọ̀ ó ti bá mi wà mọ̀ fún ọ. àbíyẹ wà lọ́rẹ̀ tí ọ́ màmá mi ọ́ wàlá màmá mi kọ́ máa ṣe. ilé ìwé ti bọ́lá ti ọgbẹ́ ṣe wàlá ìtì bá mú ọmọ rẹ̀ yìí mẹ́ sí rẹ̀ bẹ́ lónìí. àmọ́ ìdájọ́ ìdájọ́ bá ń tẹ́gbà ọkọ mi ọba ń tọ̀ jọba ti lọ bẹ̀rẹ̀ sí yẹn. àwọn ẹrú tí ọmọ sọ wípé ọmọ ọba أرضي اللهم ارحمنا àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jẹ́ kí ìwé ọ̀dà jẹ́ ọ̀rọ̀ àwọn tó ti jù bá ń dá wọ́n bá wọlé ẹ̀yìn olórí títí báwo ti yé wà láì nígbà tí ìwé òjò náà báwo kan ló tún so ó sì lè lọ́rùn yìí ọdún tí wọ́n mọ̀ bọ́ ọ̀nà bọ́ sí ju sẹ̀ǹtà èmi máa ń pàdé nǹkan ní o àbẹ̀wò tó ìdílé ọlọ́run máa fa àtúnṣẹlẹ̀ bàbà òsì bàbà àpàkẹ́ lọ́dọ̀ ọlọ́run torí bẹ́ẹ̀ ní omi tọ́lọ̀ ọ̀fẹ́ ẹ̀yìn ju báńgà ẹ̀sìn sáyẹn gbogbo ìlú pẹ̀lú ẹ̀jẹ̀ pupa grave pẹ̀lú merry christmas ẹ̀fọ́ wẹ́ẹ̀sì owó ọ̀yọ́ sí ẹlẹ́ẹ̀dì sáyẹ̀ sàlẹ̀ ẹ̀dì sáyẹ̀ ẹ̀dì sáyẹ̀ ẹ̀dì sáyẹ̀ ẹ̀wọ́ ẹ̀sì mílíọ̀n níbi táwọn èèyàn tó rọ́jẹ́ jẹ́ níbi bẹ́ẹ̀ ti sanwó àwọn wọ́kà níbi bẹ́ẹ̀ ti san minimum salary ẹ̀wọ́ wẹ́ẹ̀sì owó lórí gàdọ̀ àdá tí ò contribute anything sí mi ẹ̀yìn kan tún fẹ́ tún fẹ́ káàkiri ẹ̀wọ́ lọ́nà òní ìdínú tẹ́ ẹ bá púpọ̀ tẹ́ ẹ ń sọ ọdún eégún nínú ìlú Ìbàdàn àsìkò tẹ́ ẹ bá ń sọ ọdún eégún àtẹwọ́ ọ̀mọ̀tẹ̀ ìṣùgbọ́n wọn kàn lọ́rọ̀ ọmọ ọmọ ọ̀la àwọn ẹni rẹ̀ torí pé bàbá náà bá tẹ̀lé ọ̀ ń ka àwọn ẹni ọlọ́run náà ẹ tó ní sọ́ọ̀bù ní lọ sọ́ọ̀bù kọ́ bá lọ ọ̀pọ̀ níbi ọ̀rọ̀ ọ̀gbà wọlé ọlọ́kadà tẹ́tẹ́ tí kì í jẹ ọmọ nínú àwọn ẹ̀yà wa iṣẹ́ òjò ó mọ́tò iṣẹ́ òmìnir lọ ẹ̀kọ́ yẹ kọ́ gbé yẹn lọ fífù nínú ọjọ́ ìyàwó ti kú ọmọ ti kú ikú fani pé àwọn ẹ̀yọ torí wọn bá sọ̀rọ̀ àwọn oṣù ìjẹra kí lọ bá dé bẹ̀rẹ̀ báyìí kà dúró òun la fi ń sọ lọ́rùn òun la fi ń gbààwẹ̀ ńlá fi ń yọ bàtà ńlá fi ń ṣe ájì ńlá fi ń ṣe ìgbà ńlá fi ń fi jùmọ̀ ńlá fi ń gbààwẹ̀ monday thursday ńlá fi ń ṣe gbogbo ń tà ń ṣe nínú ẹ̀sìn kí mùsùlùmí ọmọ wa sọ rẹ̀ di ẹni tí ó mú bẹ́ẹ̀ sí mi nǹkan tó wà lórí igbó ní ìjọba ti bẹ̀rẹ̀ ayé kàlùfà ọmọ ìjọba kàpọ̀ ọmọ bẹ̀rẹ̀ gbogbo lónìí àfẹ́sọ́kọ̀ sí pẹ̀lú yẹn ẹgbẹ́ kábíyè kábíyè ti wáyé kábíyè sọ́wọ́n ọba ti wá ọlọ́run ti àṣírí ayé àtijọ́ ọ̀gbẹ́ ìlú àti ìlànà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh